ńlá ló gbọ́ èrò ní mògún òkú gúnyán mojiyán àrùn ṣe bẹ̀ mọ́jẹ́bẹ̀ ńbẹ̀. ìgbà ìdẹ ń wé fún mi lómi mu olùtún ọ̀lọ́tún olùmọ̀ràn ló sì wọ́n péjọ bíríkìtì orí àwo wọ́n lálọ́ lọ́fẹ́lẹ́ jẹ ìwọ̀nba ikú ló ń gbẹ́bẹ́ orí pa àkàlàmọ́gbó ló ń gbẹ́bẹ́ gbẹ́bẹ́ oyún ọ̀gbẹ̀gbẹ̀ lọ́rùn ó wá fojú di ìgbín kí ni tọ́ọ̀gbín ṣe. yọlọ ní tọ́ọ̀gbín yọ. bọ́lá ní tọ́ọ̀gbín yọ. kábíyèsí aláṣẹ kejì òrìṣà. kábíyèsí o. ẹ gbó bí olúgbógbó ti àṣẹ. ẹ gbó bí olúgbógbó ti àṣẹ. ẹ gbó bí àgbàkan àgbàkan àgbàkan àgbàkan tọ́fọ ọmọ owú sóńdè sọrùn ọmọ owú jẹjẹjẹjẹ ó do kínní àfọn yóò ní wọ̀ láì tí gbò àgbo àǹtẹ̀wú àdàgbà homo nítòsí àtàrí ẹ̀sàgàdà mẹ́ta mẹ́ta ntọ̀pẹ́ jẹjẹ lọ́kọ́ gbó jẹjẹ ládà gbó gbígbé bá pé arákòrò dàgbà lórílẹ̀ ẹ pẹ́ o kábíyèsí o àwọn gbarumọlẹ̀ hmm. wọ́n ti fún wa láyè hmm. láti ṣètùtù hmm. àti yan omidan tí ó gbégbá omi ọdún yìí. àwọn ọgbà irun mọ̀lẹ́lẹ̀ wọ́n ní omidan omi ọdún yìí wọ́n ní ìdílé ọba ló kó ti jáde wá. a dá yín ẹ̀yin ìwà rẹ̀fà a máa ju yín ṣe ẹ ìfáwí ẹ̀yàn náà dá ìfáwí rè hmm, ìfáwí rè àmọ́ àwọn kò kí nìkan ẹ máa bá a bèbí lọ́wọ́ fa ìsá máa mú nínú àwọn ọmọ olórí wọ̀nyí. ah olóyè ẹ ti gbàgbé nígbà tí ẹ kì í ṣọmọdé ẹ kò rí bẹ́ẹ̀ ẹ̀yin olóyè ó ní bá a ti ń ṣe kó ba lè bó ti yẹ kó rí gbogbo omidan tí bá ń bẹ lágbolé ọba gbogbo wọn pátá ni ó wà sí gbàgede ìkànṣó ni wọn báyìí ìkànṣó òun lolúwẹrí sì yàn fún wa. ẹ̀yin ìwà rẹ bá yóò dà mọ yìí kábíyèsí olúwa mi bu mẹkún oyè. káde ó pẹ́ lórí o gbogbo wa láti mọ̀ pé nílùú débi oore wa yìí tìlù ti fọ́n ńlá máa fi ń mú ọmọge omi ìta gbangba bí ni wọ́n ti wá gbégbá láti mọ ọmọ gé omi tí olúwẹ̀rí bá yàn fún wa. tó kábíyèsí bí ọ̀rọ̀ náà ti jẹ́ òun lẹ gbọ́n o bá a ṣe é nu o ẹ̀yin gangan lẹ wà ń dá wa dúró báyìí ìgbà wo gangan gan là á bẹ̀rẹ̀ ọdún ìgbé ìgbà omi. ẹ ẹ wo iṣẹ́ ọ̀bà pẹ́ ni ẹnìkan ìtún pẹ́sẹ́ mọ́ o ẹ jẹ́ n wí fún yín o ìjọ méje òní là á sọdún gbégbá ọmọge omi. ẹ wo. tọdún ni ó yàtọ̀ sí tèsí o yóò dùn ju tèsí lọ. àṣẹ. aboyún ilé yóò bitibiti re. àṣẹ. àṣẹ. ẹ wo àgbàdo kan yìí bólóbó dọ́gba kádùn o máa bá wárẹ́ nìkan tó wà níbì kan ní kọ̀kọ̀ kan tí ń tí ń gbé gbèsè kan pé ọjọ́ òun ò ní kó àwa láyé ìkúnlẹ̀ ń darọ́ o àṣẹ lórí ìkúnlẹ̀ lolúwa rẹ̀. àṣẹ ìrètò ẹ̀rí àṣẹ ìrètò ọ̀gbẹ̀rì ọmọ. ìrètò rárí àṣẹ ìrètò àwọn ọ̀gbẹ̀rì ọmọ. ìrètò rárí. ìyá mọ̀ jẹ́ mi o ìyá mọ̀ jẹ́ mi o ìyá mọ̀ jẹ́ mi o èmi èmi ẹ kúlé ládàradà ìlú yàn mí jẹ́ ńgbà tó dorí mi wọ́n tún wá gbé fún ìdílé ọba bí wọn ì bá wá láti ìdílé ọba ìdílé aṣípa oyè ńlá ni láàrin ìlú ìyàwó mi lórí mi nílùú yìí ó ti bàjẹ́ lórí tí wọ́n ṣe yìí ni wọ́n ẹni ẹni tó bá gégi ní gbòòrò àgémọ́ni kì í sọ fẹ́ sọ kì í wọ̀ fọwọ́. inú abímọ kúkan èédùn játijàti ní í ṣe kunú agbe òfófó ní pẹ̀lú èpè ní pọ̀lẹ̀ ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní òpàyẹ kan tí máa ń ṣe bí bẹ́ẹ̀ ni mo sọ ilé yóò tòrò mọ́ látòní lọ. báàmì ẹ̀yin àti tawa ni. èmi àti ìlú ni ṣé bí wọn bá mú ọ lómìnira omi ṣé kò dáa ìdílé mi ló kàn ìdílé mi ló kàn àmọ́ wọn ti ń ti ń jẹ́ bọ̀ láti bí ọdún mẹ́rin wọ́n wá fi ìdílé aṣepàálẹ̀ wọn dáfà awúrúju wọ́n gbé kinní sí ìdílé ọba Ifá wa sọ wípé ìdílé ọba ni yóò gbégbá omi lọ́dún ni àmọ́ sì ṣe wọ́n sì ṣe ẹnjọ́ tí mi bá fẹnu kan yọ ní gbọ́jọ́ ọkú èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ kèé sọ fẹ́ sọ kèé wọ̀ fọwọ́ inú àbímọ kú kèé dùn. báàmì báàmì ẹ jẹ́ àní sùúrù ẹ jẹ́ àfìjàfẹ́ lẹ́dùnmáà rẹ̀. mo ti bọ́ mo ti bọ́ ìṣẹ̀ ní ìpọmọ gúnugún òṣì àti pọ́njú báyìí ní pọ́n máa pọ́n ròkù. balẹ̀ mi èmi ò sì nífẹ̀ẹ́ sí gbogbo ègbò tẹ̀ ń sẹ́wọ̀n. èwo ló wá fẹ́. balẹ̀ mi ò mọ lámùdí ìlàlódì ó pè é. ọ̀tá ajé ni ọ ẹ má kó o nífẹ̀ẹ́ sí nǹkan rẹ ẹ má wòrán mi ẹ má wòrán ẹ má wòrán mi ẹ má wòrán mi. ẹni gbọ́ kan kì í kọ̀hún ifá òmùgọ̀ èèyàn ní kọ̀hún Ọ̀rúnmìlà. níṣẹ́ táwọn onílẹ̀ ti fọwọ́ sí pé ká ṣọdún. Eh, wọ́n ti pa láṣẹ pé ìsan lónìí ni ká bẹ̀rẹ̀ ọdún náà. ìsan. ẹ wo ẹ wí falago ẹni kó gbé aago rẹ̀ kó lù ú. kó lù ú. Hmm. lókè lódò kó lù ú kó wí fún gbogbo aráàlú pé nísàn òní là kò sì gbọ́dọ̀ sí títà kò gbọ́dọ̀ sí rírà ǹjẹ́ ẹ gbọ́ mi ẹgbọ́n tí mo wí. kéré kéré kéré ọkùnrin obìnrin onílé àlejò àtọmọdé àti àgbàlagbà àtọ̀tọ̀ arére o. láàṣì ọdún Yemọja o. ó ní ṣùgbọ́n o ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni wípé ní ọjọ́ mẹ́sàn-án òní a gbọ́dọ̀ roko a gbọ́dọ̀ rodò kódà a gbọ́dọ̀ nájà. ọjọ́ ọjà wa ni ọjọ́ ọjà ni kí láwa sí báyìí. mo dẹ̀ nílùbọ̀ lé o. Ah. ọjọ́ náà lọ́wọ́ pápẹ́ mi o. torí pé gbogbo ọ̀rọ̀ gbọ́dọ̀ jọ pé jọ sójúbọ Yemọja. ìgbà tẹ́mi ti rí súrọ̀ ọdún ọ̀yìn mo ti mọ̀ yìí pé yóò dáa ju tèsín lọ. ẹ òótọ́ ọ̀rọ̀ lọ́tọ̀ àgbọ̀lọ̀ nẹ́jà lóòótọ́ torí pé ọdún wa yìí ọdún gbogbo ayé ni ọdún gbogbo òlú sì ni pẹ̀lú ọdún sì máa dàn. nǹkan wọ́n gbà pé ọ̀nà eléyìí tó yàtọ̀ ní òní gbọ́ngbọ́n ná. ọdọ yìí dá ọdọ yìí dá ọdọ yìí dò mo wíire àbí wíire. mo wíire mo wíire. fojú ààrẹ lò ó kábíyèsí ní kí n sọ fún yín pé ọjọ́ mẹ́sàn-án òní láṣọdún Yemọja o. ọ̀rọ̀ ẹ̀ máa kàn ọmọ sẹ́ńtọ́ máa gbọ́dọ̀ nájà àdìjọ́ mẹ́sàn-án òní. ó dára ẹ̀ tọ́jú ìṣiṣẹ́ díẹ̀ mi wá àti díẹ̀ mi wá àdúpẹ́ àdúpẹ́ o. ìdí ni pé àtẹrú àtọmọ àtọ́níṣòwò gbogbo wa gbọ́dọ̀ pàdé lójúbọ Yemọja. ó ti bí ṣe ni ọ̀rẹ́ wa àrọ́hùn láwọ̀ olómi búlù òyìnbó. ó wí rí àbírí òwú. ó wí rí àbírí òwú. ọjọ́ mẹ́sàn-án yìí ọjọ́ ọjà wa nù. báwo láti wá síbi táwọn lọ sí. lílọ lálọ. tí ọba bàbá rẹ dá mọ jẹ́ ń rí ọ ní ọjọ́ mẹ́sàn-án òní mo fojú sí ọlá o mo fojú sí ọlá bó o bá wá orí rẹ bí bẹ́ẹ̀ ni mo wí àbí mo wí ẹ. o wíire o ti wíire o wíire jáde. àtọ́tọ́ ara rẹ o. Abẹ́bí àìbò ló lọ látàárọ̀ bí eré bí eré ọjọ́ màá ti ń kó o ò dẹ̀ ṣe irun orí ẹ. wọ́n ṣe òjé wọ́n ṣe wọ́n ṣe mo ṣe kò ṣe nǹkan kan jẹ. asabi asabi asabi ìgbà irú ọ̀rọ̀ olùbọ ọmọládé sọ. ẹ dákun kí ni mo sọ fóun o ọfẹ mọ ọdà náà nǹkan tí mo sọ fún ni pé tó bá jẹ́ mi ni Yemọja tari gba omi sí gbogbo yín lẹ máa bá mi jó lẹ máa bá mi yọ̀. ọ̀rọ̀ pálapàla ló ń sọ ta ni òwú ẹlẹ́dàá kí Yemọja tari gba omi sí. wọ́n dákun má da lóhùn tàrí. bí Yemọja bá tiẹ̀ wá tari gba omi sí sẹ́rù rẹ̀ nígbó Yemọja wá tari sí ni. ẹ ṣàkí ń ṣe bí ọ̀rá egungun ṣe bí ẹran wọ́n má tiẹ̀ wá ní wọ́n tàrí gbá omi sí wọn ṣé bíi tiẹ̀ wá ni o ṣé bíi tiẹ̀ wá ni. ẹ gbọ́ ná nígbà tí gbogbo yín tẹ̀ ń pariwo. pé kí olúwẹ̀ rí kó tàrí gbá sí yín ẹ dúró nígbà tó jẹ́ pé igbá kan ṣoṣo báyìí owó ní gbogbo òlú nífẹ̀ẹ́ sí nínú gbá bíi mọ́kànlélógún tá a fẹ́ gbé ẹ ẹ tẹ̀ wá gbọ́ ná tá a bá wá gbégbá náà tán kí lè rè wa. Ah, ah, ah, Adédoyin Adédoyin wo mo ṣe ronú ṣé o mọ̀ wípé ẹni tó bá gbégbá omi yìí òun ló máa ṣaṣojú gbogbo obìnrin títí di ọdún tó ń bọ̀ ìyẹn mà tún kéré àṣẹ tó bá pa nílùú báyìí kò sí ẹni tó gbọ́dọ̀ yí padà iyì tó má wá bí ò máa ń ṣe kékeré òun ló tún wá ní àṣẹ láti lọ sí di òrìṣà iyemọja ìyẹn ò mà tún dùn mí èyí tó wá wọ̀ mí lára jù ń bẹ̀ ni pé àṣẹ tó bá pa fọba bá gbọ́dọ̀ gbọ́ tí wọn ò gbọ́dọ̀ yí padà rárá ẹ eh, torí kí wọ́n ní ṣé kò mọ̀ wípé ọwọ́ Yemọja ti ń bẹ lára irú olú ẹ̀ ni. Ah. Eh, àti kí tún wá ni ṣé ó tán tá a bá yẹ wọ́ wípé ìdílé ọba òun ni fámú. èmi mi ò nífẹ̀ẹ́ sí pé a fẹ́ lọ gbégbá omi. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo jẹ́ torí ẹ ni eh. mi ò ní tẹ̀lé yín lọ gbégbá omi lọ́túnla ah, torí mi ò ní tẹ̀lé. ẹ wo sẹ́ẹ̀rì èmi ò tẹ̀ fẹ́ kẹ́ hmm. bá mi jiyàn rẹ̀ èmi ti mọ̀ pé mi ni. àmọ́ dábìbò wà bíbò ni ó mú èmi ní pé kábíyèsí ẹni bá pé kí làá ṣe òun gangan làá ṣe hàn bẹ́ẹ̀ rábà fi ni pé kí àwọn ọ̀dànù ah, gbẹ́gi ò ní kọjá ojúde rẹkùrẹkù kò sì ní kọjá ẹ̀bá ọ̀nà ṣẹ́gi sọ́run ò ní kúnlé onílé o ilé bàbá ti ẹ̀kọ́ lọ́wà ilẹ̀ ẹ ti yín lọ́wà ohun tẹ́ ẹ bá ní kó ṣe ni kó ṣe látijọ́ tẹ́ ẹ ti bá sọ̀rọ̀ kò mú kankan ṣe ń bẹ̀ ó ń fi yín pegi ni mo sì ní ẹjẹ́ aṣígun kápá gbogbo olúwọ́rú ẹ sọ̀rọ̀ kábíyèsí ó ti bá dójú ẹ o. ẹ wí kábíyèsí. Hmm. balógun. kábíyèsí o. ohun tí àgbàlagbà fi jọmọdé lọ ìfihàn. E sọ̀rí baálẹ̀ kúpa kì í forí ọ̀ka ọmú ni itún rẹ̀ ń dẹ dẹ̀dẹ̀rẹ̀ dẹ̀dẹ̀rẹ̀ tèmi náà sì ń dẹ itun rẹ̀ ó <laughs> balógun n ta ṣe rè wọ wá ń tẹ̀. ọ tẹ̀lé balógun balógun mú ẹ̀ṣọ́ kọ́ rè bá baálẹ̀ pàkín. wí fún èmi ọba aláyé ìkejì òrìṣà mo pé lẹ́yìn iṣẹ́ yìí ìtún ní ránṣẹ́ wá bá a mọ́ òun ní bá tó rẹ́sẹ̀ rẹ̀ lórí ilẹ̀ òun ó jẹ gbogbo òlu rẹ̀ lọ. kábíyèsí ah, ohun táwa wá gan nù ohun táwa ń wá gan eh, nù mo dé tán mo dé tán nìsín. wí fún. baálé kópa kiri. Hmm. Yeah. Hmm kábíyèsí ah, olórí ah, àtọmọ rẹ̀ ẹrùde ni. àròjẹ ẹ̀yin lẹ wá rí. ṣé o sí. mo mọ ọmọ mi adédọyìn wá bá yín ni kẹ́ bá mi súre fún kójú òun ní ògbégbó orókè láàrin gbogbo ẹlẹgbẹ́ rẹ̀ kó bójú rere olókun pàdé ìdí tí mo fi mú abá yín nìyẹn kábíyèsí olórí o ò ṣe já ṣe báyìí kákòókò pé gbogbo wọn nígbà tó jẹ́ pé ìdílé ọba ni gbogbo wọn náà ti wá ká wúre fún wọn lápapọ̀ ká wúre pé ẹni tí ó gbégbá orókè yìí kó jẹ́ tí ó tù lù wá lára ni kí Yemọja ó yàn fún wa. rárá o kábíyèsí máa jàdùmí máa jàdúrà mi oníkálukú ló ń dun kíyọ̀ tòun orí kì í pọ̀ lọ́jà ká má mọ̀ tẹni adédoyin ọmọ mi ẹ bá mi súre fún un kúnlẹ̀ kí bàbá rẹ súre fún ọ. Hmm, adédọyìn yóò dáa fún ọ gbogbo yín náà ni ó dáa fún lápapọ̀ yóò yẹ o gbogbo yín náà ni ó yẹ lápapọ̀ ewékewé kan kì í bá pín dùgbà bí ẹyẹ ẹ̀rọ̀ wà bá sì pé gba ìkànnì hanú wọn. bẹ́ẹ̀ni ẹyẹ ọ̀hà wa tiẹ̀ ní ọ̀hà láàrin gbogbo wọn. ẹ ṣeun kábíyèsí. ọ̀rọ̀ ìṣọ́ tán. ó ti tán kábíyèsí ẹ ṣé o adédọ̀rùn ẹ̀yà ti dé ìyá kábíyèsí ẹ dákun ewúrẹ́ mi. kábíyèsí ṣé ẹ̀ ní wúre ọmọ mi ẹ̀ ní wúre ọmọ mi ẹ wúre adéṣẹwà o àà ah, ah, bẹ́ẹ̀ ṣe ń yọ sún bẹ́ẹ̀ náà là ń yọ gbọ́ ẹ wúre ọmọ mi o. Ah, irú ayé wo rè kí n wúre fún. ẹ wúre ń. kódà adéṣẹwà yóò dáa fún ọ. àṣẹ. yóò fún gbogbo yín náà lápapọ̀. àṣẹ kábíyèsí ẹ bá mi sọ pé kí adéṣẹwà kójọ ni ó gbégbá orókè. ọ ṣoríire. àṣẹ kábíyèsí. gbogbo yín náà lẹ ṣoríire. àṣẹ. ìwọ lọ borí. àṣẹ. ìwọ lọ lékè. ti rí bẹ́ẹ̀ náà nù. ẹ kábíyèsí kábíyèsí ń dáná ẹ lé lórí. ìyá mi múni sáyé báyìí ká sọ yìí ni. wọ̀ọ̀rọ̀ wọ̀ọ̀rọ̀ bó o bá dáàfin ní ìsìn bó o bá rí bẹ́rù ṣe pé bíbá gbogbo àwọn ojúgbà rẹ pátá bó o bá rí bó ṣe múra yẹyẹyẹ aṣọ tí mo rà fún ọ̀hún ó ní gbogbo owó wọ̀. mo ti mọ̀ wípé mo ti bẹ́lẹ́dàá mi ó sì ti bẹ́lẹ́dàá tiẹ̀ náà a ní kí Yemọja ó taari gbàùn sí ọ ọmọ pẹ́ tí Yemọja bá taari gbàùn sí bẹ́ẹ̀ dẹ́ni ó wà ọdún kan ó ní ọmọ pàṣẹ gbogbo ohun tó bá fẹ́ ni gbogbo òlú ò mọ̀ ṣe fún un bóyá ló ti ẹ̀ mọ̀ wípé ẹnìkan ìbá yẹmẹyẹmẹ dùn mí ẹnìkan ìbá rẹ̀kùrẹ̀kù dọ̀nà kò sẹ́ni tí bolúkẹrẹ ṣe dípò bàbá rẹ̀ kò sẹ́ni tí ọ̀bọ̀ ọ̀dù ìwọ ló gbé ó di dandan fún ọ ó gbé ni. bẹ́ẹ̀ ni ìyá mi. ọ̀ka ilé ọmọ mi. tètè wàá múra ní ìsìn kò bọ́nú yẹ̀wù aṣọ funfun bá láwù tí mo rà fún ọ kó o mú kó o etí o kọ̀ fi sí àtìlẹ̀kẹ̀ ọrùn rẹ kí n wá mọ̀ ọmọ mi àdùnní adé àríwọ̀ ló gbé o kò sẹ́ni tó tó tí ó gbé ó yá kọjá báyìí. ìyá mi mo dé tó ń sìn. wọ́n rán lélẹ̀ tó ń ṣe yìí. ẹlẹ́dàá mi dákun kéyìí mo yóò taari igbá sọmọ mi dorí ọmọ mi ó gbàbọ̀dé lọ́lá àkúnlé àbíyamọ lọ́lá ọmú mi méjèèjì tí mo fá dùn ní. ìwọ ló gbé báwo kò sẹ́nì kankan tí ó gbé èmi mọ̀ wí bẹ́ẹ̀. kí là á dé o ṣe àdámidó tó bá wọn. má bínú má bínú torí ọ̀rọ̀ rẹ̀ náà ni o sọ pé wọ́n ní tó o bá ti rí gbà ìgbé ìwọ ló mọ̀ pàṣẹ gbogbo ọ̀rọ̀ tí kábíyèsí ò lè sọ ìwọ ló mọ̀ sọ. Ah. <laughs> fún òdìndé ọdún kan gbáko ni wọ́n fi mọ̀ pàṣẹ láàrin ìlú gbogbo àṣẹ tí n bá sì pa báyìí òun làbẹ́gẹ́ èmi gangan ni wọ́n wàá da láṣẹ láàrin ìlú. fọdún kan ìwọ ló mọ̀ pàṣẹ. mo mọ̀ pé eré ni ọ̀rọ̀ tó sọ́gbà tí mo fi wọlé tí mo níwọ̀n bọ̀. Ah òótọ́ ni. ó mọ̀ pàṣẹ. èmi ọkọ rẹ náà ó pàṣẹ fún mi. wọ́n pàṣẹ fún wa. tóòrì kí n jókòó bẹ́ẹ̀ kí n káwọ́ sórí. tí bá ní o jókòó ó jókòó ni. <laughs> kódà gan lè sọ pé di ọdún kan kí n mọ jáde lé. o gbọ́dọ̀ jáde. apàṣẹ <laughs> o. <laughs> ọkàrí wo nítorí tiẹ̀ náà ni torí tiẹ̀ ni mo ṣe ń sáré káàkiri kíre. fìlà fìlà eh. Eh, eh, fìlà lásán ló pè ó ní òrè wo fìlà mẹ́ta ti ń bẹ́ ńlẹ̀ yìí hmm. nǹkan kan kékeré tó ò kà kún ó lò ó ṣe o mm-hmm. kékeré tó ò kà kún ó lò ó ṣe borí rẹ wá ah, ah, pẹ̀lẹ́ ah, pẹ̀lẹ́ nǹkan ti wọ ara rẹ àmọ́ nǹkan tí ò kà kún òun ló wà sí ìwọ ṣáàtì ni takínní tàkejì bọ́ńbọ́lúkúwèjì rẹ̀ mi láàlálù láàlálù lólo kẹgbẹ́ kẹgbẹ́ kẹgbẹ́ kẹgbẹ́ kẹgbẹ́ kẹgbẹ́ láàlámì lólo kẹgbẹ́ tó o ti gbọ́ bóyá èyí tó o bá nawọ́ sí bẹ̀ tó o bá sọ pé lè lo mú owó ẹyọ gbọ́dọ̀ wà nínú rẹ̀ o nítorí owó ẹyọ wà nínú nǹkan nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí fìlà mẹ́tẹ̀ẹ̀ta tó wà lẹ̀ owó ẹyọ wà nínú nǹkan bẹ̀ wọ́n sì ní ilé òun láti ń kó ẹ̀sọ́ ròde gbogbo ojó tó o fẹ́ lọ jó láti gbégbá jó láti fi gàrí. ojú orí mú àbúrò rẹ̀ rí mú takíní òkòkò ṣe sókè. takíní takíní bọ̀m̀bọ̀ olúkú èjì rẹ̀ mi láàlámì láàlámì ló lo kẹgbẹ́. yẹnu ẹ̀ wò ọ̀nà mu. oyún ni oyún ni. sọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀. ibẹ̀ ibẹ̀ ibẹ̀ ibẹ̀. àwọn sẹ́rí rẹ̀. torí tí mo sọ ah. lóòótọ́ lóòótọ́ apàṣẹ ni ọ́ <laughs> apàṣẹ ah, ọ́. o ṣe é. ònù ọ̀nà ọ̀hún wọn tó fi lè mú tó fi lè mú báyìí mm. wo bí ọkàn rẹ ti balẹ̀ mọ́ ah. ọlá pé mo forí sọ ọ́ lórí ni o ò mm. rèé tó rí bó o ṣe mú wẹ̀yọ kò sí bó ṣe lè wù kó rí kọ́kọ́ igba ọgọ́rùn sílẹ̀ ìgbà tó yẹ kó o gbé gangan ló gbé fọkàn rẹ balẹ̀ o fọkàn rẹ balẹ̀ o so wá mọ tó ń ṣẹlẹ̀ so orí ìyá àdùnní ó lóun fẹ́ wá rí mi mi ì sì mọ tó fẹ́ rí mi fún gbogbo ètò tá a sì ń ṣe mi ì fẹ́ kó gbọ́ ń pa ẹ̀ rárá rárá so mọ̀ pé onísọ̀sọ̀sọ̀sọ̀ làwọn èèyàn tó yẹra fún mi díẹ̀ a padà ríra lọ́la. ẹ̀yin ò lé àkóso ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀. kí la wà fúnra wa fún. Ah, ẹ̀yin tún mọ̀ rí ọ. o kàlẹ̀ aya mi o <laughs> apàṣẹ. bẹ́ẹ̀ rí ewu ni kà onírànù rádaràda kí dáadédáni ọ̀dẹ̀ ìwọ mọ̀ pàṣẹ nílùú wọn ní wọn ló mọ̀ pàṣẹ fódìdí ọdún kan ó sì sọ fèmí tí mo jọkọ rẹ pé kí n kúnlẹ̀ kí n káwọ́ sókè kí n láìsí mi ti bàjẹ́ lójijì ẹ́ bó bá o ní kí n mọ́ jáde ọdún kan kí n lo oko kódà ní kí n bọ́ra sí hòhò gbogbo bó o bá sì pàṣẹ àwọn akọ́dà wà ń bẹ̀ tí wọ́n ó ṣe kíni tí wọ́n ò ní dandan mo gbọ́dọ̀ ṣe ọba bí ọ̀dà ìwọ lọ sàn kó o lọ́mọ níta kí níta kejì bọ́bọ́lú wọ́n wù ọ́ kó ń bẹ̀ ni a ò tí ì fẹ́ ọ sílé o ti sọ fún mi pé ó mọ̀ pàṣẹ fún mi kí n jókòó síbi kan tí n bá fẹ́ wọlé nǹkan ó bá yé mi jẹ ya wèrè ó já ó já wèrè ó já wèrè ọ̀dẹ̀ kí ni. kò sínú ìtọ́ omi tí ò sí ń bẹ̀ bó o tú eléyìí ó ní bó o tú ó wà ó rí i bójúlé ló tú ó wà bẹ́ẹ̀ ó ní èyí gàgàgàgà ilé èdè ìyàwó àǹtẹ̀rẹ̀ ara jẹ́ ní inú mẹ́tẹ̀ẹ̀ta olówó ẹyọ wà mo gọ́ ni hmm, ìwọ lọ́pẹ́ takínítà kejì wọ́n fi gbá tó fẹ́ gbé wọ́n fi fọ́ ọ lórí mi tí wọ́n lẹ̀ mọ́ ọ láyà lẹ̀ mọ́ ọ ń dì ìwọ ló sunkún wá bá mi èmi ni wọ́n bẹ̀ wọ́n bá délé wéèrè wọ́n lù ọ́ kó bẹ̀ ọ̀tẹ̀ òsì. ṣe wa lọ́dọọdún àjọ̀dún wa tá a máa ń ṣe láti yan omidan omi ìmí ìlàtúnṣe lọ́dún yìí ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ àgbàṣe lẹ́nu kábíyèsí. kábíyèsí o. ẹ̀yin ìlú mo kí yín o. gbogbo ẹ̀yin ọba mo kí yín. kábíyèsí. ẹ̀yin ìjòyè mo sì kẹ́yìn náà. kábíyèsí. mo ṣàìkí ẹ̀yin ìwà rẹ̀ fà kábíyèsí o. ẹ̀yin awo mo kí yín o. kábíyèsí o. ẹ̀yin olórí mi náà mo kí yín. kábíyèsí o. ẹ̀yin ìlú ẹ̀yin ìlú mo kí gbogbo yín o. kábíyèsí o. ọdún tó sojú wa yìí tẹ̀mí ò sojú wa tọmọtọmọ. ẹ ẹ rí lẹ́sì gbogbo wa gbà á pé lọ́dún ní àátún ojú òpè ẹsẹ̀ ó àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tójú pé tẹ̀sẹ̀ pèlè ẹ tọdún ni yóò dùn ju tẹ̀sí lọ o. àṣẹ. ẹ wo hmm, àwọn bàbá mọ́nímọ́ní wọn bàbá débi iṣẹ́ iṣẹ́ là á ṣe ẹ ire olókun mo gbà á ládùúrà pé ire olókun yóò fojú re gbogbo wa lọ́dún yìí. àṣẹ eku ilé yóò ké bí eku. àṣẹ. ẹyẹ yóò ké bí ẹyẹ. àṣẹ. ọmọ èèyàn pàrà yóò fọhùn bí ọmọ èèyàn. àṣẹ. yóò dáa fún yín o. àṣẹ. ẹ ẹ wo bàbá débi iṣẹ́ iṣẹ́ là á ṣe balógun ẹ máa bẹ tó ọ̀hún bọ̀. ẹ bá a ti wá ṣe ni tọdún yìí náà ò ní yàtọ̀ gbogbo àwọn obìnrin wa ọkùnrin wa oníjóòjò aláyọ̀ máa yọ àwọn onílù ó máa lù nísìnyí ẹ̀yin obìnrin ìgbà ẹwà yìí oníkálukú ó gbé ìtọ́ bá fẹ́ mbẹ̀ iṣẹ́ yá ó yá ó yá iṣẹ́ yá. oníbi ìbáná jẹ́ kémi náà gbé gbá oní ológun tọ̀ mí wá kémi náà gbé gbá omi. káyé lè mọ pé mo yege nílé ológun sẹ́ni adé orí mi bá mi ṣe o kémi náà gbé gbá omi. ẹ̀dá mi bá mi ṣe o kémi náà gbé gbá omi. ológun tọ̀ mí wá kémi náà gbé gbá omi. káyé lè mọ pé mo yege. baby, gbé gbá omi. orí mi bá mi ṣe o. kémi náà gbé gbá omi. ẹ̀dá mi bá mi ṣe. kémi náà gbé gbá omi. orí mi bá mi ṣe o. kémi náà gbé gbá omi. ẹ̀dá mi bá mi ṣe. kémi náà gbé gbá omi. wa báyìí ká bẹ̀rẹ̀ sí í ṣe àdúrà. oya oya oya ẹ máa gbàdúrà ẹ múra sí i. ká ẹ lè bá ojú rere olókùn pàdé ẹ abẹ́ ìdáhùn. ẹ̀hẹ́n ẹ sì gbá ẹ sì gbá. orí ìyá mi o ẹni gbẹgbà omi lọ́sọ̀rìrẹ tó kọ́gbọ̀n já òun ti gbójú rẹ olókùn pàdé ọ̀kadà pàṣẹ. ó gbé gbá omi ìgbà omi ló gbé. ọmọ adépele o ó gbé gbá omi ìgbà omi ló gbé. ẹ̀yin ìlú débòrè. omidan omi tọdún nírè o. gbé kíní oyè rẹ̀ wá o. Thank you dóhùn ni àṣejù ẹ ti fi hàn obìnrin yóò ti rí ẹ ìrùkẹrẹ oyè rẹ rí o. kò ní wọn o. àṣẹ. ìlẹ̀kẹ̀ ọrùn oyè rẹ rí o ṣé ká wọ̀ fún un. ẹ wọ̀ fún kò ní wọn o. àṣẹ ilẹ̀kẹ̀ ọwọ́ rẹ̀ rí o. ó ṣe rẹ́gí. ẹ̀yin ìlú fìlà oyè rẹ̀ rí o. ṣé káde fún. káde fún. kábíyèsí káde fún. tó bá ti yá kì í tún pẹ́. pẹ̀lẹ́ o. ìyá mi ṣé ẹ mọ̀ pa awúrúju ń bẹ nínú igbá omi tọdún yìí ah, ah, kí ló dé gan ṣe rí igbá òun báyìí bí mo ti ń wo ọgbà tí mò ń wo báyìí ẹ wo ibi tí Adédoyin wọ ẹ wo ibi tí Adédoyin ti wá gbégbá ìyá mi awúrúju ń bẹ ń bẹ. sẹ́wọ̀n ọmọ ni mo mọ̀ mo mọ̀ ìwọ fi wọ́n lẹ̀ sọ́ọ́rí igbá omi sàn gbẹ̀hùn kò níjọ san gbogbo wa láàrin ìlú mi. ìyá mi sẹ́ẹ̀rí àánú yín ṣe mí torí ọmọ mi ló yọ gbégbá àwọn ẹ̀yin náà sì fìyà jẹ ẹ̀yin ni ìyá mi ẹ gbúdọ̀ gba o ẹ gbúdọ̀ gba sẹ́rí nínú ìlú yìí kí gbogbo owó jọ sórí ibú papọ̀ ni o kí gbogbo owó jọ ṣòfò papọ̀ nígbà tí gbogbo rẹ̀ bá dàrú torí gbogbo àjọ burú papọ̀ nínú ìlú yìí wọ́n gbé gbọ́n fẹ́ni tó yẹ kán gbé fún. bímọ wá tutù ni bímọ òtútù ìsìn lọmọ tí kábíyèsí bá sọ wípé ọwọ́ ara òun lòun fi tùlù èmi gan wọ́n ràn lọ́wọ́ àṣẹjọ bẹ̀rẹ̀ ni nílùú yìí wọ́n bá kábíyèsí pọ̀ àjọpọ̀ àjọdàlú ìrù ni. mi gan mi lóye. ìlú yìí ó gbóná. ààbò fún gbogbo wa. àṣẹ. ó sì dá lójú pé gbogbo ohun tó lúkálùkù wa bá ń tọrọ a ó rí gbà. àṣẹ. olúwẹ̀rí màgbóòjò ó dá wa lóhùn. àṣẹ. ibi awíládé yìí ọ̀rọ̀ bù ṣe ibi tá a wà yìí àwọn tó láyé tó nílùú àwọn tó mètò ṣe wọ́n lọ ṣètò bí ó ṣe yẹ kí wọ́n ṣe wọ́n ṣe wọ́n á ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Mm yóò sì dára fún ìlú yóò ní túká aboyún ìlú yóò máa bí wẹ́rẹ́ ni o gbogbo àwọn àgàn máa tán lọ́bùsùn ẹ ẹ̀yin àwọn tí nǹkan kan níyì làwa ó dúró sí tí wọ́n lọ yanjú gbogbo bó ṣe jẹ́. ẹ̀yìn agbọ́ ti wá olúwẹ̀ ẹ̀yìn agbọ́ ti wá o. ire ológun làtọ̀ dé pàdìpà. olúwẹ̀ ẹ̀yìn agbọ́ ti wá. olúwẹ̀ ẹ̀rí mọ̀ gbọ́jọ́ ìyá mi mo dé lọ́dún yìí o ó yẹ kóòtù kó bà ilé ọrọ́jú káwọn olé ọrọ́ àyè ká má rí kú ọmọdé ká má rí kú ọ̀wọ̀wọ́ ibi tọ́nà wọ̀lú wa ó yá ibi dòkèrè ká mọ oyún ọlẹ́kọ́ bítíbítíré ká mọ̀ tọwọ́ àlàbọ̀sùn ìdààmú wàhálà kó má bá wa o ká mọ̀ rọ́gùn o kóòtù kó bá a yé yé o omi o ọ̀tá o àgbà o ẹ̀ẹ́rì o yẹyẹ ò ká ẹ tẹ́wọ́ gbà ó ọ̀yà gbé lọ gbé lọ gbé lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwùjọ àwùjọ. yẹyẹ ò ń lọ gbẹ́dẹ̀ yìí ò ẹ tẹ́wọ́ gbà á. káyì obìnrin rẹ̀. ìyá mi ṣàánú lọ gbọ́dọ̀ rí báyìí ṣàánú mi kò fún mi lọ́wọ́ rí ìyá dákun dákun olúwẹ̀rí máa gbọ́ ọjọ́ ṣàánú mi o. tí mo ṣe kò sẹ́mi náà. ìyẹmọjá ti gbọ́ mi lọ mi lọ. Olúwa mi ẹ̀rọ ẹgbàá mi. Olúwa mi olúwa mi ẹ̀rọ olúwa mi ẹ̀rọ. Ìka ẹ̀dá ẹ̀yìn. káńsoro adéwọnúọlá ẹ má wò mí ràn kò bàjẹ́ lórí olúpọ̀n kò sì bàjẹ́ lórí àrẹ̀sá ẹ má mọ̀ jẹ́ ó bàjẹ́ lórí ọ̀mí ọba adédìran. adédìran a kì í ṣe ẹbọ káríbi o a kì í ṣe ètùtù kádàràn ṣé adédọyìn ọmọ mi ni iye ọmọ jábẹ́ gbà dípò ohun ètùtù wo èmi ti lọ bá ipò ti gbàlejò bí ọ̀fọ́mọ mi lẹ̀ mi ní gbà. kí ni ṣé ohun tó bá mi sọ nìyẹn ni. Yeah. àwọn tó ràn yín ṣe àìmọ ṣe kọ ọmọ rí odò yín ló ń jẹ́ kó torí bomi gbóná tó pa yín kò ní yé. ta ni ó gan. ikú ni mí. ìwọ. o mọ kúlẹ̀ ní ikú pa ó mọ òfòòfó ṣe ọ́ mà dánù gbogbo ọ̀rọ̀ ẹ̀ dànù lẹ́nu lónìí ni kò ní dọ̀la dákẹ́ nu ẹ̀ èmi àti gbogbo ọjí bọ́ọ̀kù sọ̀rọ̀ ni gbogbo wájú gbogbo lẹ́yìn oníbàtẹ́ pẹ̀lẹ́jà ti bá níjà láì fọ́ ni. gbọ́ arígbájú àwọn ọlọ́lá. Ah! irọ́ ló wá ìkúnnukún ni mímí iṣẹ́ rà mú bọ́rí. àkàlàmàgbò ni mímí iṣẹ́ rà mú dè lókun. ẹlẹ́dẹ̀ ni mímú dẹrọ ìwọ̀ fún mọ́mù. ikú tí ń bá kú ọmọ ẹgbẹ́ mi gbà kú lónìí. àrùn tí ìbá ṣe mí ọmọ ẹgbẹ́ mi gbà ṣe. ó yá. burúkú lọ. máyìnbó. àrẹ̀mọ. máyìnbó. Ah. ẹ kú iṣẹ́ orí adé ó gbé ọ. ó sì jẹ́ kí n fi àwọn kíní burúkú yìí kí n fi wọ́n ṣòfò. ẹ mọ̀ jẹ́ ká pa wọ́n ah. ẹ kó wọn nìṣó láàfin. adédọ̀yìn dídé dídé dídé wàá jókòó báyìí pẹ̀lẹ́. ọmọbìnrin ó rẹwà gidi ó rẹwà gan-an mo ní à kí ló tiẹ̀ èmi ní tiẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ ni mo nífẹ̀ẹ́ rẹ gidi gan. ẹ ẹ mo fẹ́ sọ mo fẹ́ sọ nǹkan fún yín mo fẹ́ sọ nǹkan fún yín ọba lọ́la mo fẹ́ sọ. ọ ní nǹkan fẹ́ sọ. bẹ́ẹ̀ ni. o ò tí ì lọ́rọ̀ báyìí báyìí báyìí. fún un ẹ ṣe sùúrù ọmọ lẹ́nu ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ jù ẹ jù ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí ẹ bá yín sọ̀rọ̀ kí ló ń pa ẹlẹ́kún kí ló ń pa ẹlẹ́kún ọmọ ọba sọ fún ẹ wípé òun fẹ́ fẹ́ òun sọ ẹkún bí egbére. àìmọye àwọn ọmọ ní nínú àwọn ẹrú ló ń fẹ́ kí n yẹnu ìfẹ́ kọ wọ́n tí mi ìrí tẹnì kankan rò nù wọn mo wá pè ìwọ mo lójú láyà mo wá pè ìwọ wá ń sunkún egbére mo fẹ́ mú ẹ kúrò nínú ẹrọ̀fọ̀ kí n sọ ẹ́ di kí n gbé sáàfin kí n sọ ẹ́ di ayaba ó sọ lẹ́ẹ̀kan ní ọlọ́rọ̀ kan tó fẹ́ sọ kí ni bẹ́ẹ̀ nù rẹ. mo fẹ́ sọ fún yín wípé mo ti fẹ́ra kókẹ́ tó gorí mi ní lẹ́kọ̀ọ́ ni. mi gbọ́. mo ti fẹ́ra kókẹ́ tó gorí mi. dúró dúró dúró dúró dé mo ò ti lóyún. bẹ́ẹ̀ ni ọmọ ń bẹnu rẹ ó bẹnu mi. ẹyin ẹ kò lè èèyàn mélòó ló ti mọ̀ sí. mo ti sọ fẹ́ẹ́ ní kókó. ọ̀dọ̀ ló jẹ́ kò sí èèyàn tó mọ̀ pọ̀ ọ̀tẹ̀ lóyún. kò sẹ́ni tó mọ̀ ọ́. a ṣe ló kó ooru ni o ṣọgbọ́n ah. ṣé bó ah. mọ̀ pé èmi ní ìjọba lẹ́yìn tí bàbá mi bá ti gbéṣẹ́ tán àṣẹ tí n bá sì pa nùlú yìí abẹ́gẹ̀nu sóyè ọ ní báyìí a ṣe lù kú òru ọ ò ní sọ fẹ́nikẹ́ni pọ̀ ti lóyún ọmọ tí ń bẹ nù rẹ̀ mi mo ní. ọmọ mi màá ṣètọ́jú ẹ̀ bí mo bá ṣe máa ṣètọ́jú àwọn ọmọ tó bá kíkù lẹ́yìn rẹ̀ èmi mo bí ọmọ ni ìyá kan rẹ̀ jẹ́ bó ti wọ̀ kẹrẹ mọ́ sódò ọdún. bọ́ba ayé orí ọ̀run ọ̀run ọkàn ara rẹ balẹ̀ adépèlé n ò kúrò lórí àdéhùn tí mo ṣe adédọyìn ọmọ rẹ ọ wálé. wo adédìran bí ọmọ mi adédọyìn ò bá padà sínú ààfin ìkòkò ní gbomi kó gba kó gba ṣọṣọ nú ẹ. bẹ́ẹ̀ ni mo sọ wàhálà tiwa o. ìlú ò fara àjálù yìí pọ̀ jù kí ló dé àrélù yìí pọ̀ jù ó ti jẹ́ ìbò sí i ló gbàdúgbò pátápátá àrélù ẹ̀kú bàbá jani ọ ah, bàbá jani náà lọ́dún wa rẹ̀ kí ló dé ẹgbàá ẹ bá mi wò. kí ló ṣe. yóò sọ̀rọ̀ ni ló bá dá pariwo ni bàbá fẹ́ kópa lára. Ah, adébímpé adébímpé lorúkọ yìí. débi pé ni. débi pé. débi pé ni. débi pé. ẹ bá mi wò. tí n bá pe ọkọ jẹ. nítorí pé tati wẹrẹ ń tẹkútẹ lẹ. abiyamọ ò ní gbẹ kó ọmọ ẹkọ máa fakutu máa dúró rẹ. ikú kíkú kan kì í pẹ tàlójú. débi pé. débi pé. débi pé. àdánù yìí pọ̀ jù kí ló dé. kí ni. àárẹ̀lù yìí pọ̀ jù. jésù jésù. sùúrù. adébíyẹ. ah! ọbẹ̀ jà adébípẹ́ ah, adébípẹ́ má ṣe báyìí fún mi adébípẹ́ má ṣe ọmọ kìkì ajá ní bàbá Àjàní ṣàánú mi mo rù ú dé mo eh, fọ́ dé erílé ní fòwò ìgbẹ́ erí ní kẹ́ ọ ìgbẹ́ erí ní kẹ́ ọ bàbá Àjàní ṣàánú adébípẹ́ má ṣe báyìí fún mi ah, adébípẹ́ àgbà ah, ó jẹ́ kí ni ó eh! ti kú ó jẹ́ kí ni èèyàn adébípẹ́ ṣe é yé mi dákúta rán mi bá mi wojú ẹ ẹkọ bó ṣe ṣe sáwọn ṣe tẹmí kan tí mo gbé lẹ́yìn kẹwà fún kẹlẹ ẹwọ ẹkú tó ṣe wà. nínú ọmọjọ mi o bàbá jani dákúta rán mi ìwọ̀n òpé méjì lọ́wọ́ mi ọmọ yẹn gbọ́dọ̀ pọ̀ yẹ ni ọmọjọ mi o tani mo jẹ mi eléyìí ta ló jẹrẹ eléyìí fún mi nǹkan jẹlẹ lórí eléyìí o. wíyẹwíyẹ yẹ gèdè àwa la mi lolo àwa la mi lolo àwa la mi lẹ̀lẹ̀ àjànà òrò o onílòrò ó kìje bàbá bo bàbá bàbá bo bàbá ewé ọ̀pọ̀tọ́ jẹ́ ewé òròǹbó tiwa ni ó borí ìwà ẹ̀ kójú ayé pé kó ẹ dáràn lù í. àtipa ah! ah, ah, alówólò àwòrò ògún oh! bóun ni àmọ́ ṣoògùn ṣoògùn màrúgbó rẹ̀ ní ìgbẹ́rẹ́ èjó. èwo ló wá rí ṣe ń bẹ̀ wọn. mo ń lọ dá mi ni. Ah, ìgbẹ́ ọdẹ yá kọ́ òun. wọn kàn tí ẹ fẹ́ lọ pàkútì mi ni. bẹ́ẹ̀ tiẹ̀ rí ọ̀rọ̀ kan ní ó ta ń ló lobó ó sì ṣe mí ń dì láti wá rí ẹ. ìyá wọlé àbí. kò gba wíwọlé wọ́n sì ní iye kan alábàáwọn ojú méjì báyìí náà lọ. bẹ́ẹ̀ ni yẹn ní bòrì àti díẹ̀. ojú àwọn tó nílẹ̀ kí wọ́n má pín an àṣùpá ń gbọ́ yẹn ṣe yàtọ̀ sí pé bóyá etí mi kún èmi gan mo fi mí fúnlẹ̀ mo rí ohun tí ń ṣẹlẹ̀ ńlù kí ló dé tó kọ̀yìn sílùú ńgbà kínní òun bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ mo ní mo gbọ́ ni n ò tí ì gbà èmi náà wá mẹ́sẹ̀ lẹ́sẹ̀ mo dá àfin bíi ẹ̀mẹ́ta mo sá ṣàkíyèsí pé n ò bá ń bẹ̀ mo sì mọ̀ pé òye wọn láàfin kí wàá ló dé tó o fi kọ̀yìn sílùú tó o fẹ́ bá wọn ṣe mọ́ ṣé o sì. arówólò ìlú yàn mí jẹ ìlú pé bíríkótó wọn pé bíríkótó wọn fẹ̀tọ́ mi dùn mí mo sì mọ̀ pé wékéwé ìbápin dùgbà ń padà gba ẹ̀tọ́ mi lọ́wọ́ wọn. láti bí ọdún mẹ́rin sẹ́yìn látòrí ọba amọ́roro ọba ìjìgbà lẹ̀kẹ̀ ọba àdìgúnlé ń dé tí odò máa sá wálé kó tó wá kan bá dídìran ìdílé ọba ní gbégbá omi ni wọ́n ti mú mi dán omi. ìyẹn ẹni tí ó lọ rèé gbégbá lọ́dọ̀ olúwẹ̀rí. bẹ́ẹ̀ni. tí ẹ máa ń ṣe lọ́dọọdún. bẹ́ẹ̀ni. tí ó jáde wá ní ìdílé kan. ní ìdílé kan. ẹ kí ló ṣẹlẹ̀ sí yẹn. àdìgún pòdù ọ̀yà ó tà fún níyàn oríta ajá àdìgún pòtù ọ̀yà ó jẹ́ dídájú ògbé lajì wálé àdìgún lájà àwọn ìṣàjà rè ṣé wọ́n lájà ògbọ́dọ̀ jẹ́ ṣé ọwọ́ ẹ̀ ni. Hmm. ẹ̀tọ́ mi wọ́n fi dùn mí èmi ló kàn ìdílé àṣepa ló kàn ọlọ́wọ́lọ́ n ó gba ẹ̀tọ́ mi lọ́wọ́ òlù ọ̀dà àṣùpá bọ́rọ̀ ṣe á rí ọba ló lo agbára tó fi gba ọmọ oyè tọdún yìí ni àbí bóò ló ti jẹ́ àwọn agbára náà láàpẹ torí wọn ni wọn dáfa awúrúju kan báyìí ifá wọn ló mú ojú ifá ò sì fọ látọdún mẹ́rin kó mọ mẹ́rin kan náà ifá gan mọ̀ pé délé omi ló kàn àṣùpá mò ń gbọ́ bó bá jẹun tó rò kalẹ̀ ni kábíyèsí ò lẹ́bi ọba ò lẹ́bi ah, ah. mo ebo onífá ló sọ̀rọ̀ wọ́n dífá ifá sì sọ̀rọ̀ ó sì fẹ́ rántí o látijọ́ aláyé ti dáyé ifá náà wọ́n fi ń béèrè ọ̀rọ̀ o tí ò sì sí àríyànjiyàn tí ò sí rògbòdìyàn lórí ẹ̀ kò ní í wù mí kó jẹ́ lákòókò ìní yóò wá fa rògbòdìyàn àbí àríyànjiyàn tí yóò wá jẹ́ látọ̀dọ̀ rẹ. ọ̀rẹ́ mi ebi fábá ti sọ̀rọ̀ ẹ jẹ́ àgbà ohun tí fábá wí. ọ̀rẹ́ mi kò sẹ́ni tí ò mọbi tóbìnrin ń gbà bímọ kí wọ́n tó ní ó kẹ̀yìn sí ná èmi ó gbẹ̀tọ́ mi lọ́wọ́ wọn wọ́n yàn mí jẹ ni n tí wọ́n fọ́nrún fèrèfèrè fọ́bọ́ọ̀dẹ láti bí ọdún mẹ́rin. ṣé ìwé kúwì nífa wí. Ifá yóò mẹ́ni kan ṣu lọ́dún mẹ́rin. nǹkankan mo fẹ́ o ṣe mọ́ bínú mọ́jà kó o sin mẹ́dọ̀ kò jù báwọn lọ kò sí ohun tí sùúrù yanjú tí o kò jù báwọn lọ. ọ̀rẹ́ mi mo gbọ́ gbogbo ohun tó wí àmọ́ kó o ń di ìdò eré ọmọdé ni nílùú yìí wọn ó gbà èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ọ̀rẹ́ mi tí ń kọ́. àlera òun mo wá gbà. kò ṣeé gbọ́ kò yẹ kété kẹta ó bá ní gbọ́ mhm. láti bí ìjẹta n bá fẹ́ kọlu obìnrin rẹ̀ lé bí kinní wọn ó ṣe dẹnu kọlẹ̀ rí ah! tí ó mọ̀ kàn mí tó tó. olórí koro báyìí olórí koro báyìí ó sì ẹ̀mí jólúru ni èmi mo tó rànjú lẹ̀ títí di ọ̀sán ọ̀la gan ṣe rànjú. àmọ́ nípa ìjà ti bí. kò máa sọ̀rọ̀ ń bí èyí náà kò máa fi ń lọ̀rọ̀ ń bí èyí ẹ jẹ́ nípa méjèèjì papọ̀ fún ọ. máa bọ̀ máa bọ̀ máa bọ̀. kìnìún lá fún à ń jayé lóko bí àwọn ìjòyè ní. Àjàdí tó bá fẹ́ ṣiṣẹ́ kó já ṣiṣẹ́ kó já relé ah, èwo lórin gan. tó mọ̀ pé mi ò lè ṣe kí n má kọ́ni tí bá ti ń ṣiṣẹ́ orin yẹn ni mo fi máa ń ní agbára. èwo ni gan ẹ wá o èmi ti ṣetán mo ti fẹ́ máa lọ lé o. ṣé èmi ṣetán ká máa lọ o. ìyájọ máa relé mo ti ṣetán. ajagbe ìyájọ máa ah. Adisa ajagbe Adisa ẹ dúró dè mí kájọ máa lọ. ìlú ọ̀fà mo gbé o. àdánù yìí pọ̀ jù kí ló dé ààrẹ yìí pọ̀ jù. kí ló dé. ajá ń roko ni wọ́n tẹ̀sán mú ipò wọn lọ sábúlé wọ́n yẹ ṣubú wọ́n kú nìyẹn o. kò jù náà lọ. kò jù bẹ́ẹ̀ náà bàbá. ni wọ́n bá kú. ni kú o. kábíyèsí ní dùmarè irú kí la wá kan lù yìí àwọn ọmọ tó yẹ kó sẹ́yìn dè wá tá bá kú tán gbogbo wọn wá ń kú lójú wa ha èyí mà ga o ẹ̀yin wò mí bóyá alọ bàbá yà rẹ ẹni mo ti padà mo fẹ́ lọ rí kábíyèsí kí wọn náà ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún mọ́ lọ bóyá gbéra lẹ̀ ẹ jẹ́ ká lọ. Bàbá! Bàbá! àwọn eléyìí náà tó fi kún wọn tó fi jẹ́ lọ́wọ́. balógun ẹ kú lù. àwa nù àwa nù. ẹ pẹ́ ẹ sì ní dàgbà òṣè. àṣẹ àṣẹ àṣẹ. balógun mm-hmm. ẹ wọ́n ní ajá ò ní ṣaláìrí kó mọ́ gbó bájá bá bẹ̀rẹ̀ sí í gbó ó ti rí nǹkan nù gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ ń lu yìí ẹ̀yin ọ̀tọ̀kùlú àti ẹ̀yin olóyè tẹ jáwòrò ṣàṣà kí lẹ rò pé ẹ lè rí ṣe sí tí gbogbo rẹ̀ ó fi dẹ́rọ̀. yóò dà fọ nínú ìlú yìí a mà sùn bẹ́ẹ̀ là wò bá ń ti ń lọ ọ̀tún bẹ́ẹ̀ là ń lọ òsì àwa sáré kiri pé kí gbogbo ìlú lè rójú kọ́nà ó lè ráàyè kí tọmọdé tàgbà ká máa gbé nígbésí ayé ìrọ̀rùn gbogbo ìgbésẹ̀ tá à ń gbé nù gbogbo bá ń ti wá ń sáré kiri yìí o lórí kó láṣeyọrí yìí tá a bá tún wá rí nínú ìlú yìí o bóyá ọmọdé ni o àgbà ni o ìṣobìnrin ìṣọkùnrin tó wá ní làákàyè tó tún lè fọ̀nà hàn wá pé tá a bá rìn báyìí o ara ṣèyọrí ṣe á gbósùbà fún tán. ẹni bẹ́ẹ̀ bá rẹ́ni tó lè tọ́ yín sọ́nà ẹni kò ṣe wípé ẹ̀ gbà. a gbà á tún gbóṣùbà fún. bàbá balógun balógun àṣepáńkọ ìhàwó lòún kọ sí gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ ńlú yìí. àṣìpa àwòrògùn alẹ́sùwọ́dọ̀ akirijágbó ẹ̀tù. bẹ́ẹ̀ ni àṣìpa àwòrògùn. Mm-hmm. àjọ sùn àjọ wó ni bá ń bá ń lọ ọ̀tún báyìí à ń jọ ń lọ ni bá a bá padà sósì àwa àtàsípa ni àdúrò. Ah, èmi gbọ́ àmọ́ bí n bá lè là ń kan ǹjẹ́ tẹ̀lé. a tẹ̀lé. balógun yóò wù àti àwọn àwòrò ṣàṣà nínú kẹ́ ẹ pe kábíyèsí. kẹ́ ẹ wá ránṣẹ́ pasípa kẹ́ ẹ kàn déédéé bí léèrè pé àṣepa kí tiẹ̀ ni ti ń bí ọnú náà. àṣepa ń bínú sílùú. kì í ṣe pé ó fẹjọ́ sùn mí o ṣùgbọ́n mo kàn mọ̀ pé ó ṣeé ṣe kí kinní kan máa bí àṣepa nú. ẹ àṣẹ àṣepa ní bàálù jẹ́. n ò wí bẹ́ẹ̀ èmi ò pọ́ùn ní bẹ́ńbẹ́ ò torí kò wí fún mi pọ́ùn lòún bẹ́ńbẹ́ ṣùgbọ́n mo kàn ní kẹ́ ẹ bí léèrè ni bó bá ṣe bíbẹ̀ kẹ́ ẹ bẹ́ẹ̀ bó ṣe kábíyèsí gan kí wọ́n bẹ̀ kí wọ́n tù ú. àti àwa àti kábíyèsí ká lọ rèé bẹ aṣípa torí pé aṣípa ní ń dà lóru. ẹ káàbọ̀ ẹ máa wọlé máa rọra. ẹ mo ti mo wí ni pé kó bá ṣe é ṣeun tí n bá ń gbẹ́nu rẹ̀ wòwò yóò ṣàlàyé. èmi ọmọ pásípa ní bàlú jẹ ẹwọ àti rójú ọ̀rọ̀ àti pa ní bàlú jẹ. tó bá wá di ọjọ́rọ̀ á wà mọ bí èmi àti yín ó ṣe ríra ọlọ́run ó ṣàánú wa lágbára ọlọ́run bẹ́ẹ̀ ni. Ah, ah, ah. èmi ò mọ̀ pé bílé ayé ti rí rè ẹni tá a jọ lọ pé kẹ́ gbogbo ẹ̀ ó lè ṣe dáadáa a sì pa. Hey!

nínú àwọn ọ̀dọ́. bẹ́ẹ̀ni àárín àwọn àgbà ìyẹn àwọn bàbá tó bí wa gangan gangan tá à ń wò gẹ́gẹ́ bí aṣíwájú nínú ìlú yìí àwọn ní ọba yìí jẹ́. bẹ́ẹ̀ni àwọn ni wọ́n fẹ́ pa wá dànù. bẹ́ẹ̀ni ẹ mọ̀ jọ tàn wá jẹ mọ́ ẹ mọ̀ jọ tàn wá jẹ mọ́ àwa tá a nílà àkàyè tá a láǹfààní àti sùn tá a ronú a ti mọ̀ pé àwọn bàbá bàbá tó wà nínú ìlú yìí àwọn ni wọ́n fẹ́ pa wá dànù. bẹ́ẹ̀ni kò sí tí ó ń jẹ́ olúwẹ̀rí kankan níbì kankan kí ló ń pa wá kí ló ń pa àwọn ọ̀dọ́ tí ò pa àwọn bàbá bàbá wa tó fi jẹ́ pé àwọn ọ̀dọ́ là ń kú kò yé yín kò yé yín wọ́n ń fi wá borí ni o. bẹ́ẹ̀ni. wọ́n ń fi àwọn ọ̀dọ́ borí ni o. bẹ́ẹ̀ni. àjídèwé náà fi wá ṣe o. ẹ jọ̀ọ́ wọ́n wọ́n bá wa sọ wọ́n ní olúwẹ̀rí kan gbé nǹkan kan olúwẹ̀rí agbéyàwó àfẹ́sọ́nà tèmi. ẹnì kan ló mọ̀ ìyàwó àfẹ́sọ́nà tèmi lolúwẹ̀rí gbé wọ́n sọ bẹ́ẹ̀ lóòótọ́ wọn ní ẹni kan ló mọ̀ mo pòwe kan lẹ́ẹ̀kan wọ́n ní mọ́fòkó mi dáná. ọjọ́ ọ̀dọ́ ẹnu ẹnu kọ́ la fi ṣe o gbogbo ohun tá a bá ní la gbọ́dọ̀ fi ṣe gbogbo ohun tá a bá mọ̀ la gbọ́dọ̀ fi jẹ́ kí wọ́n mọ̀ wípé wọ́n ò lè fi àwa borí mọ́ ṣe é ṣe tán ṣe é ṣe tán ẹ bá wá rò pé àfẹ́sọ́nà àdí ni wọ́n gbé kò kàn mí. Hey! olúwẹ̀rí ó gbé yẹ lómi o bẹ́ẹ̀ ni o lùkúlùkù ó lu bàbá ẹlòmíì pa bá a ṣe ń bá lọ yìí ṣé a ti ṣetán. a ṣetán. Àdìsá yà lọ. ìlú ọ̀fàrà àrọ̀mọ́ ohun burúkú ń já lura wọn ohun burúkú ń já lura wọn ìlú nǹkan gọ́gọ́ dojúrú ni o irú kílẹ̀ yìí ẹ̀ bá ní. àdánù yìí pọ̀ jù kí ló dé àrèlù yìí pọ̀ jù ó ti jẹ́ ìbò sí oró ìbò sí oró ló gbàlú kan pátápátá ariwo ẹkún níbi gbogbo rògbòdìyàn ní lọ́ọ̀tún lọ́sì irú kílẹ̀ yìí ẹgbàá ni ìlú ọ̀fara àrọ̀mọ́ ohun burúkú ń já lura kẹ́kọ̀ọ́ kò rójúmọ́ alálẹ̀ ìlú ó dọwọ́ yín ìlú ń pẹ̀dí ni bójú ṣe ń mọ́ tèwé tàgbà ìlú òrọ́ kan balẹ̀ irú kílẹ̀ yín ẹgbà ni ìlú ò fara àrọ́mọ́ ohun burúkú ń já lura wọn ohun burúkú ń já lura wọn ìlú ń kan gọ́gọ́ ni o irú kílẹ̀ yín ẹgbà ni ìlú ò fara. gbogbo ẹ̀yin apàkúrọ̀ lójúgun ẹ̀san akédandan. torí ọlá torí ipò torí owó torí ọrọ̀ ayé ń kọjú òun olórí ọ̀dọ́ kọ́ mo ń gbọ́n. èmi náà ni ẹyẹ méjèèjì àṣà. ọ̀rẹ́ mi bàbá o. o tẹ̀pọ̀ méjèèjì bọ́ sáà bèbè. bàbá o. èmi ń fa ẹlẹ́pọ̀ ń fa owó ẹlẹ́pọ̀ lẹ́pọ̀ dámọ́. bàbá olóyè. ọmọ ìlú ọ. èmi nìkan kọ́ mọ wa. olórí ọtí ẹwà ńlá ni. àpọ̀ bẹ́ẹ̀ ni àpọ̀ àpọ̀ dáadáa. ẹ bọ́ ta bàbá. Adigun kọ́ mò ń wọ. bẹ́ẹ̀ ni Adigun bẹ́ẹ̀ bí. ọmọ ọ̀rẹ́ mi kọ́ yìí. bẹ́ẹ̀ ni. ẹ wo bí baba bí ọmọ ẹ̀gbọ́n yín àtọmọ àbúrò yín bí bá ń bẹ́nu wa àjọ débi ni. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ bá kábíyèsí já ẹ̀yin ọ̀dọ́ ẹ má mọ̀ fọ́ọ̀lù mọ́ba lórí. Ah. <laughs> ẹ wo bí afẹ́fẹ́ ti fẹ́ àti nídìí adìẹ ẹ̀yin ṣe bí ẹ̀ ṣe bí pé ẹ̀yin fẹ́ràn kábíyèsí àwọn ọ̀bá kábíyèsí já àbámọ̀ àwọn táwa ń bá já. bẹ́ẹ̀ni. sẹ́gbọ́ ẹ wo bí àwọn abọ́ba àwọn arọ́ba fín gangan bàbá àwọn arọ́ba fín gangan làwa ń bá já. bẹ́ẹ̀ni. ẹ̀yin ọ̀dọ́ mi bẹ́ẹ̀ni. ẹ wá gbọ́ ẹ̀yin gangan làwa gbé kẹ́ ẹ wá bójú wẹ̀yìn kẹ́ ẹ wo léyìn dáadáa bẹ́ẹ̀ ti bójú wẹ̀yìn o àrímọlẹ̀ rí wọn. ewúrẹ́ ìṣìlẹ̀wò àná èmi kan ẹjọ́ yín kọ ẹ sì ríra yín bí olóyè àbí. ẹ ẹ ọlẹ́ni tó yẹ kó jẹ òdì láàrin ìlú wa. ẹ jọ jẹ kẹrù rẹ ẹ dúró lọ́hùn ká ń ṣèyí. ẹ wá gbọ́ ẹ gbọ́ mo ti ní àwọn bí dáadáa o ìwọ àti wọ ẹsẹ̀ kí ni ẹgbẹ́ àtìkọ́ ń bọ̀ nílẹ̀ ìyẹ̀gẹ́ lọ́rùn o. ọwọ́ wo ni bàjẹ́ ẹ̀gẹ́ lápá. àtìkọ́ ń bọ̀ nílẹ̀ ìyẹ̀gẹ́ lọ́rùn. ọwọ́ wo ni bàjẹ́ ẹ̀gẹ́ lápá. ọwọ́ wo ni bàjẹ́ ẹ̀gẹ́ lápá. àtìkọ́ ń lọ nílẹ̀ ìyẹ̀gẹ́ lọ́rùn. ọwọ́ ní bàjẹ́ ìgbé lábá. àtìkà ń lọ nílẹ̀ ìyege lẹ́sẹ̀ o. ọwọ́ tó ní bàjẹ́ ìgbé lábá. àtìkà ń lọ nílẹ̀ ìyege lọ́rùn o. ọwọ́ tó ní bàjẹ́ ìgbé lábá. àtìkà ń lọ nílẹ̀ ìyege lọ́rùn o. ọwọ́ tó ní bàjẹ́ ìgbé lábá. àtìkà ń lọ nílẹ̀ ìyege lọ́rùn o. ọwọ́ tó ní bàjẹ́ ìgbé lábá. àtìpà àwòrò ògún àlejò wọ́ndò ìlú ti fẹ̀sùn kàn án wọ́n ní òun ṣépè fún ìlú yìí. a ti wá rí i pé gbogbo rògbòdìyàn ti ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì nínú ìlú yìí ìwọ gangan ni. kò ṣe lẹ́yìn rẹ̀. yóò má sọ̀rọ̀. èmi ò pààyàn nílùú. Ah, ń parọ́. n lè dá èèyàn pa. àmọ́ òótọ́ ni mò ń ṣépè ọ̀nà tí mo mọ̀ ni mo gbà ń béèrè ẹ̀tọ́ mi lọ́wọ́ ọ̀tá lọ́nà tó yé mi nítòótọ́ ni mo ṣépè wípé bákanbákan ni ó sì rí fọba torí pé ọba yàn mí jẹ ìdílé àṣepa ló kàn láti yan wọn ọmọ ìlú omi kalẹ̀ lọ́dún ní àwọn ìlú tó pàǹpà wọn dábàá wúrú ju wọn yàn mí jẹ. ilé mi bí mi nínú tí mo fi ń fọba rí ó bá wá jẹ́ wípé ikú ni ẹ̀san èpè nílùú débòrè ẹ pa ní tọ́balàjẹ. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ṣé ká yanjú ẹ̀. ẹ pa ẹ pa ẹ pa ẹ bẹ lórí sọnù ẹ pa ẹ bẹ rí ẹ ó ṣe yọnu ó ṣe yọnu. abẹ́ni lórí o abẹ́ni lórí o abẹ́ni lórí o. sọnù. tó dà nìyẹn ẹ̀bẹ̀ orí ẹ ẹsẹ ìdànù ojú rẹ àárín tẹnìkan ò rí rí. Hmm, gbogbo ẹni bá ṣe ń tẹnìkan ò ṣe rí. Ọlọ́run jẹ́ kí ìyá jẹ mí yọrí yóò pẹ̀lẹ́ bàbá mi yí bàbá mi mú. síbi ibi tó kí ìgbéró lónìí àbí abáwọn sọ́nà àṣà ni mo wúlò ṣé bó ṣe wá bẹ́ẹ̀ àṣepa náà ní orí àná. Oh, my God. bá ṣe ń bi ni nìyẹn o wọ́n ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílùú pátápátá wọ́n ní àṣìpa òun ló ń darúgbó ẹ̀rú káwí káfọ̀ àwọn aráàlú wọ́n ti máa ṣípa lọ sáàfin wọ́n ti bẹ̀ lórí. wọ́n bẹ àṣìpa lórí. wọ́n ti bẹ̀ lórí o. àwọn mi bẹ àṣìpa lórí. ọ̀rọ̀ ẹkún ìṣòwò lẹ ń sun ìbánikẹ́bí ìṣòwò lẹ ń ṣe afẹ́fẹ́ ti fẹ́ ti rí fún adìyẹ ṣé bẹ́ẹ̀ ni màá kó pààrọ̀ tó wà lẹ́yìn ni Dàda kò rí bẹ́ẹ̀, ìparun ò rí bẹ́ẹ̀. Yé yé yé yé ẹ̀rọ àti ìparun ò rí bẹ́ẹ̀, ìparun kò rí bẹ́ẹ̀. Sọ́yìn ọdún yẹn náà, ìparun kò rí bẹ́ẹ̀. Yé yé yé. Ìlú ọ̀fà àrọ̀mọ́ ohun burúkú ń dá ni o, ilu kile. yìí ẹgbà ni àjálù yìí pọ̀ jù kí ló dé ààrẹ yìí pọ̀ jù kí ló ti jẹ́ ìlú sí ló gbà lóko pátápátá. ara kan tó sọ fún ilé o bọ́lá mi òkúrẹ́ bẹ́lẹ̀ ifá òkúrẹ́ ara mi. ara mi ṣe rí ẹ ẹ tiẹ̀ láyà. ọmọ yẹn ni sọ ẹ̀sìnkọ́kùnrin ni yẹn yẹn ni sọ náà. ẹ̀yẹ kọjá náà. ẹ̀yẹ kọjá náà. ọ̀rọ̀ kulẹ̀ wá kàkó òkúlẹ̀ kàkó tó bẹ̀ ẹ kọjá ẹ dá kọjá ah, sáàgbẹ̀gbẹ̀ bẹ̀ ẹ kọjá ẹ láyé ara. alálẹ̀ ìlú ọ̀dọ́wọ́ yìí ìlú ń pẹ̀ dín. kẹ́rì kọjá ẹ má wẹ̀yìn o ẹ kà kọjá ẹ má wẹ̀yìn. àgbà ìlú ọ̀rọ̀ kan balẹ̀ irú kìlẹ̀ ìyẹn gbani ìlú ọ̀fà lọ́wọ́. ẹ ṣòkòtò wà náà wọ́n ṣe é nbọ ló wà dà. níbo ni ò ní dà èmi ń fi lu yín lẹ ni. kí ló dé. ṣé wo mọ̀ pé ikú tó bá kojú gbẹ̀ẹ́ ni òwe ló ń pamọ́ ni sódì ìgbà tọmọ bá kú táyà kú tẹ́mi náà kú kí wọ́n kéèyàn pa ẹ́ máyé lára mi ò ní dódìgbà náà abúlé ìyá tèmi ni mo lọ báyìí báyìí báyìí. rárá o ò ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yẹ ó lé òní bónílé jẹ kó bónílé mu kó wá dọjú ọkọ kó yẹrí tẹ̀sán babaláàgọ́ ọba àlú yìí ni. ẹ ò jẹ́ kí bí n bá lọ gẹ́gẹ́ bí alágo ọba ọba ọ̀yàn alágo mi ah! ọmọ ọmọ pẹ́ẹ́nà wò kán sórí ah. aráàlú ni o bó ṣe kú ẹlòmíà dúrọ́pọ̀ ẹ̀rọ abẹ́ẹ̀kan. baálé mi ẹ jẹ́ ká mọ̀ lọ ẹ ẹ jẹ́ mọ̀ lọ bàbá mi ó yá ah. àdánù yìí pọ̀ jù kí ló dé àárẹ̀lù yìí pọ̀ jù ó ti jẹ́ ìbò sí ìbò sí ló gbàlú kan pátápátá. ọba débìrán. náà wá gbé ohun ẹ̀gbin tó gbé tì mí létí odò ọkọ̀ òun náà ní wá gbé bó bá wá kọ̀ jálẹ̀ tó bá wá gbé èmi ò ní dá Adédoyin padà sílùú ìmọ̀ ìlú ò rọ́jú bẹ́ẹ̀ ni kò ní ráyè ó burúkú máa já lo burúkú bẹ́ẹ̀ ni ó burúkú yóò sì máa já lo burúkú bẹ́ẹ̀ ni mo wí. ilé wọn ò ní padà sáà fi èdè lórí. Ìyá mi. Ó ti kaṣọ ìtàn. Ebi ń pọmọ ìmúni sáré fún lọ́mù ni. Ó yín lọ sọ́jà. Mo ti gbọ́ mi ní pẹ́ ṣe tán ìyá mi. Má pẹ́ o. Jọ. Ah! Kí ló dé? Àjíkẹ́. Àjíkẹ́. Àjíkẹ́. Àjíkẹ́. Àjíkẹ́. Àjíkẹ́ kí ló dé? Ará àdúgbò ẹgbẹ́ mi. Ará àdúgbò ẹjọ́. Ọwọ́ bá mi wò. Ẹjọ́ ẹjọ́. Ará àdúgbò ẹjọ́ kí ni mo sọ fún yàrá tó bá dé ẹjọ́ bí wọ́n ń fọmọ lọ́yọ̀ ni mo dẹ̀ ní kó káṣọ yìí ń fọmọ lọ́yọ̀ ni ẹ ṣàánú mi. ẹ̀díkẹ́ ìmọ̀ sọ fọ́ọ̀kù ẹ̀ lọ́pọ̀ láti dé ẹ bá mi wò ẹ bá mi wò ẹjọ́. yálà o ṣe sùúrù ni o. Ah, mo gbẹ o mo gbẹ o kí ni mo sọ. ẹjọ ẹjọ ẹ bá mi wò ó ẹjọ àyíká. gbogbo ẹni mo fẹ́ lù tà kí dèdè kó nínú kí mọ́mọ́ mi kó nínú ìlú ọlọ́run má jà aṣọ orí burúkú ah ìtò ń ṣẹlẹ̀ nínú ìlú ó ga. iye lóbì. ṣé iye tá a jọ sọ o ti gbà bẹ́ẹ̀. mo ti gbà. ẹ tó bá ti gbà bẹ́ẹ̀ kò burú. ẹ ṣàbà mi kó wa ni kí ló dé kí ló ṣẹlẹ̀ nínú ìlú tó le tó báyìí ogun wo ló jà tó le tó yìí tọmọdé ṣe ń kú làgbà ń kú làrúgbó ń kú ah, ah, táyà rẹ̀ ò sàn pa àgbàlagbà kan tá a bá máa gbọ́ wá tún ní igi wó lèèyàn lóko obì ah, kí ló dé ṣé ìgbà tí n bá kú sí lo nílùú pẹ̀lú ọmọ kékeré tí mo mú lọ́wọ́ ìbáribá kí n bá wọn kúkú àjọkú ẹ jẹ́ tètè gbẹ́rù mi kíá kí n máa lọ. ẹ kú dúró o ẹ rọra o. yóò ló bì gbogbo tẹ̀ ń sọ látòórọ̀ la mọ̀ ọ́ ah. kí a ló dé. Hmm. ẹ dákun èmi ló dé tẹ́ ẹ fẹ́ fi ìlú lẹ̀ àbí bò ó ni ah, ṣé kò tó bẹ́ẹ̀ ẹ ṣé kò tó bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ń ìdẹ̀rẹ̀ wa kúkọ̀ wọ̀wọ̀ ẹ jẹ́ tètè bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ kíá. àtòbí tí mò ń tà ní o àti ẹran tí mò ń sìn bó ti gbogbo ẹ̀ tà ní gbàǹjo gbàǹjo kí tètè kẹ́rù mi ìfìlú ilẹ̀. ń gbé ìbáná yóò fìlú wúlẹ̀ tí bàbá náà wò ó fìlú wúlẹ̀ táwọn náà wò ó fìlú wúlẹ̀ tá ló wá kù ní ìlú ìlú daworo ni. tó bá fẹ́ dawuro, kó daworo pọ̀ ní sèmi rúbọ. ẹ ìyọlẹ́bì ṣé owó tá a wí ọ ti gbà. mo ti gbà. ya ya ya máa bọ̀. ìbẹ̀rẹ̀ rẹ̀ kì bá àwọn kúkà jọ kú ẹ̀yà fi kí n kú òní lò. yóò ló bí. ara ah, mi ah, ilé ẹ̀ ṣe su. èmi àtọmọ ní ìfìlú ilẹ̀ fún yín. Àdùnní hmm. a máa ń pọ̀rọ̀ yìí lówe ìmọ̀ naro nù. yàrá hmm? ẹ̀wẹ̀ mi ò bá wọn wí o hmm. ṣé gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìlú yìí tóun burúkú ń jẹ́ lóun burúkú tóun burúkú ń jẹ́ lóun burúkú àfi ká bẹ kó ṣàánú wa ní ìlú yìí o. Elédùà nìkan ló lè ṣàkóso wa jẹ́ àlọ́ àwọn kò máa lọ. ìyá mi ẹ bàbá àwọn ìjà sẹ́yìn tó ń sọ. èpè olórí ni ìjà ìgbà oyin tó ń gbé ìjèlò tó jó mo lórí àgbà ló gbé èpè tí olórí àbíkẹ́ṣẹ́ òun ní ìṣẹ̀lẹ̀ yìí o. elédùà ìyọnu olúwẹ̀rí màlá ń fẹ́ nílùú yìí ìbínú olókùn màlá rè ìyàwó mi má jẹ́ kí wọ́n gbọ́ pa olórí àgbékẹ́ ló ṣe pé o torí pé tìlú bá gbọ́ wọ́n pa wọ́n ni o torí pé olókun ló ń bínú lọ́wọ́lọ́wọ́ báyìí olókun ní bínú o olókun ní bínú o. Ọ̀sàbí! Ah! Ọ̀sàbí! sàmì ọ́ bámi mọ̀ sọ Àṣàbí Àṣàbí dání lọ bọ́ọ̀ ló ṣe ṣẹlẹ̀ báwo jọ ṣe lọ jọ dúró ni ó kọ jàyàmú ni ó jàyàmú ni Àṣàbí jàyàmú màmá màmá ọkùnrin kan ṣoṣo màmá. Ah! màmá kí ló tiẹ̀ wá ń ṣẹlẹ̀ nílùú ìlẹ́nujọ́ mẹ́ta tó jẹ́ pé bí gbogbo èèyàn ṣe ń kú lélẹ́yìí. ọdún ah! ah! kẹẹ̀pà ọdún kẹẹ̀pà ọdún kẹrẹ̀ẹ́. padà àwọn lójú débi tí ó wọ wọn lẹ o nígbà ayé mi ọba adédìran tá a bá wá lólóyè kó lóyè kankan olóyè radarada lórí ìjákujàku kan tó rò pé òun fọlá mi wọlé ẹ wo yóò kú bí ajá ti ń kó tòǹtòǹtòǹtòǹgbòrò. wò mí kó tún mi wò àwa ni wọ́n fi èpè bá sọ̀rọ̀ àfi ọ̀jọ̀yè àwòdì ò lè bá díẹ̀ àkúkú ìjòyè ọ̀sán ṣẹ́nu mi ọ̀kálù ọmọdé ń kú obìnrin ń kú ọkùnrin ń kú awífún ọ sàn kankan sí i adédìran ó di ọba mọ́kànlá tọwọ́ káà lójú èmi mo wá ń fọwọ́ sọ̀yà fún ẹran ni mò ń gbá kèé ṣe egun ọwọ́ káà lójú èmi balógun ni bẹ́ẹ̀ mo sọ fún ẹ wá gbọ́ á fún ẹ ní ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje tó ọ̀bá wà nǹkan ṣe tún tọ́wọ́ lẹ́yìn gbọ́dọ̀ gbé ọ bẹ́ẹ̀ mo sọ fún ẹ omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ni. lẹ́nu lẹ́nu yìí. o kó ẹ̀kọ́ sílẹ̀ omi ó ń tẹ̀ ìwọ fún ẹ. lẹ́yìn ẹ̀yìn sẹ́yìn ìlú àbẹ́mi. ìka ẹ̀dá ẹ̀yìn nìyẹn ni ohun àfànà ṣe kì í gbé kẹmọ gbogbo ẹ̀yin apàkúrọ̀ lójúgun ẹ̀sán akẹ́dàdàn torí ọlá torí ipò torí owó torí ọrọ̀. ẹ ẹ ẹ ẹ wá ẹ wá ẹ wá ń bọ́lẹ̀ ń lọ tẹ́ ẹ kó kù mọ̀ lọ́wọ́ tẹ́ ẹ kọ́ àdá lọ́wọ́. ẹ ṣáwà. bàbá rẹ ni àná ni ó pa yín ah. bẹ́ẹ̀ sẹ́ àwọn náà ni ó pa yín tálẹ̀ yín ẹ̀yin nàìjíríà lùwárú àbí ọ̀dà. bàbá yìí máa múra ogún agan ni. ṣe fẹ́ gbọ́ ní wíwò tí à ń wò yín ní rírí tèmi adé ọjọ́ ń rí yín ẹ ò tí ì dàgbà tó àwọn àgbààgbà tá à ń wá káàkiri. bẹ́ẹ̀ni làákàyè tẹ ẹ ní lórí wọn ò lérò kó tó láti gbé ọ̀rọ̀ tá a fẹ́ bá àwọn àgbààgbà sọ àbí nǹkan tá a fẹ́ ṣe fún wọn. ẹ̀yin kọ́ là ń ẹ̀yin kọ́ là ń sọ sí yẹyin ọ̀dọ̀ Àdìsá. ẹ bá mi máa jẹ́ òpópónà sí rẹ̀ yàtọ̀ bẹ́ẹ̀ ni kó lọ pẹ́lẹ̀ mi yàrá ni dákẹ́rù rẹ̀ ẹ̀wọ́n ni ọmọ gbọ́ o tọ́ọ̀kù bí kí o ṣe yìí ah, ah, ah. bẹ́ẹ̀ ni ìdàgbẹ̀dàrọ̀ rẹ ọmọ gbà ṣé ìrítọ́rí mi yìí tó o rí nǹkan funfun ṣé o rí ọsọ ọ̀run pé mo kìlọ̀ wọ́n sí ni àgbàlagbà lù ilé mi náà mo sì ń pàṣẹ bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà tó ń ba ayé àwọn ọ̀dọ́ jẹ́ nínú ìlú ìlànà wa káàkiri wọ́n kọ̀ wọn ò jáde láyé wọ́n ń fi àwọn ọ̀dọ́ wọ́n ń fi wá borí wọ́n kọ̀ wọn ò kú mọ́ wọ́n ní àwọn ọ̀dọ́ ló kù táwọn mọ̀ pa kiri ìdí nìyí tá a fi ń wá wọn káàkiri kí wàá ní ìṣòro àti ìbànújẹ́ tó dé báyìí nítorí pé mi ò rò pé wà nínú àwọn àgbààgbà náà ẹ̀ẹ̀kan ṣo tí mo rò pé mo rí yín rí tí mo lè rò pé bóyá mo rí yín rí bí n bá tún padà rántí oníjọ́ tẹ́ ẹ bó lóye ọ̀tún tẹ́ ẹ bá wọn gbápẹ̀rẹ̀ pákí. èmi bẹ́ẹ̀ ni. lọ sí ilé tẹ́ ẹ ṣe bí ẹrú. bẹ́ẹ̀ ni. ẹ ní bí ọdún bíi mẹ́rin sẹ́yìn. ṣé ẹ wà lára àwọn àgbààgbà tó ń fi àwọn ọ̀dọ́ bọrí ni. bí bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló ṣe yẹ ẹnu mi ẹnu mi. ẹ ẹ aláṣejù tó ń rí òun lójú rẹ yìí. etí mi. gbogbo tó bá wà nù yín tẹ fẹsẹ̀ ó yẹ jẹrẹ jẹ wò. etí mi lọ gbá. irọ́. èmi àdìgún adálẹ́mọ́fọ́gùn ọ̀ ẹ̀ gbádùn mi tó lé ní ẹ̀ mọ̀ pọ́kùnrin lẹ́kọ̀ọ́. Adisa <laughs> bá ṣeré díẹ̀. ẹ ṣẹ́yìn lẹ́pẹ́ ni ẹ filẹ̀ o ẹ filẹ̀. Ah kò lè ràn kò lè ràn ẹjọ́ pitú ẹjọ́ ṣẹṣẹ ló pè ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ gbogbo akéwìlẹ̀ náà nù ó tẹ̀ ló ọkọ̀ ọkọ̀ lẹ́mọ̀ ọyọ ẹkọ ẹyọ kan péré ló gbà ẹyọ kan péré ẹ ti gba méjì kan akókò rẹ lọnà ọ̀rọ̀ a ṣe bẹ̀rẹ̀ ni. ọ̀dọ́ ọ̀dọ́ ìkọ̀sẹ̀ lásán rèé ẹ̀ẹ́dì akọjá ẹja lọ àpẹẹrẹ. fún ẹ̀dá o mo wí fún olóòní gbà mo wí fún olóòní gbà mo yọ sí ọ lójú àlà oníbẹ̀ẹ̀kọ́ torí rẹ̀ mo ṣe tún wá yọ sí ọ ní gbangba kó o bá mọ̀ lọ́rọ̀ ọba adédìran mo lẹ́nu ọ̀nà tó gbé tìbí kan wá gbé nǹkan rẹ ṣé wàhálà bẹ́ẹ̀ ni ọba adédìran o tó ń wá nídìí akọ̀ṣu o kò nídìí ewúra o wá gbẹ̀rù rẹ kúrò lọ́dọ̀ mi lálẹ́ ìgbẹ̀rù rẹ kúrò lọ́dọ̀ mi wàhálà ló ń wá nítorí pé òsì tí mo nídìí rẹ ni o bọ bá kọ tó bá wá gbé wò ó láti òní lọ mo ti ń ka ọjọ́ fún ọ. ẹ̀mí rẹ lọ sí o ẹ̀mí rẹ lọ sí o. kúdòrò. àbíyèsí ọba adédìran. ó yà ọ́ lẹ́nu ìyàlẹ́nu. ó dàbí ọgbọ́n ni mo yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kúrò láàfin ni òun ni mo ṣe wà bí mo ṣe wà yìí torí pé ògiri létí èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí omi má sì lọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu mi dàbí ọgbọ́n bẹ́ẹ̀. Hmm, hmm. wo ẹ̀rù mi ràn ni gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kò yé mi mọ́ tí gbogbo rẹ̀ ń dàrú lọ́tún lóṣù kò yé mi mọ́ ẹ̀sìn ń wò mí ìmújẹ́ ti ń yọ sí mi. èyí odò ah, ṣe halẹ̀ mọ́ mi ní òun pa mí òun pa mí kí wọ́n lọ gbé ohun tí wọ́n ta gbé sétí dò kí wọ́n lọ gbé ohun tá a gbé sétí dò ẹ̀sìn wúwo mi ràn ẹ̀dá kẹ ṣé ẹ mọ̀ wò mí ni. Ah, ah. èyí ti jẹ́ mo sì ṣe tuntun yìí láṣẹ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá tó bá ti wá dọ̀rọ̀ olúwẹ̀rí àbí èsì àbí. àbí kí ni kábíyèsí. kẹsẹ̀ kí ni kí n sì mọ ohun tí ó tẹ̀yìn rẹ̀ yọ òun ló kúrò mí ọba ni mo sì bá lórí ohun gbogbo ẹ wo ọ̀yẹ̀kú ìwòrì làwọn tí wọ́n dá fún mi o egúngún kan sì gbọdọ̀ síwọ́lu babaláwo níwọ̀ kábíyèsí. n bá gbà láàfo gbogbo ohun tá a bá ṣe tá a fi dẹ́rọ ohun gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀ dá mi dá torí pé ó dá mi lójú yé pé mo ṣètùtù yìí láṣepé ní ti yẹyẹ odò a wà nǹkan ṣe sí náà ni mo wà lẹ́yìn rẹ bíi ké bàbá hmm. Adédìran mo wà lẹ́yìn rẹ bíi ké ó sì dá ọ lójú hmm. ó dá ọ lójú ó dá ọ lójú ó dá ọ lójú ọ̀dà ó dá ọ nù ó dìmúlẹ̀ kúdòrò ó dá ọ lójú ó dá ọ lójú ó dá ọ lójú. ilé tẹ̀rọ ti pààtì túláṣì kí wọ́n ráyè ṣe ni ohun ọwọ́ wọn ò tó ni wọ́n fi. àwọ̀délé. lè yẹ o. <laughs> bá mi wí fún ọba adédìran ní kó wá gbóhùn ẹ̀gbin tó gbé tìmí létí odò nítorí para ni mẹ́ láì jẹ́ bẹ́ẹ̀ wọn burúkú mọ̀ ṣubú lo burúkú bẹ́ẹ̀ ni o burúkú yóò sì mọ̀ ṣubú lo burúkú wí fún kó wá gbé o tètè wí fún ọ. ayé ẹ má ṣe kà torí pé ìkà kì í gbé ni ohun àfànàṣe kì í gbé kẹmọ àṣepamọ́ ni gbogbo ẹ̀yìn. wọ́n á lárú òrìlé. mo lálàá olólùwẹ̀rí. orí bẹ́ẹ̀mi náà ti rinu! kódà kò ṣe kò yá bẹ́ẹ̀mi náà ṣe fojú ka gan-an. ẹ ẹ ẹ dúró sí pé àlá gbogbo wa lá. bẹ́ẹ̀ni ẹ tèmi wá yàtọ̀. olúwẹ̀rí bá mi sọ̀rọ̀ olúwẹ̀rí nígbà mélòó fi kú ṣe pa gbogbo ah! Ah! ewu òrìṣà kò bá wọn wá kò bá wọn wá mi ò sì ní bá wọn lọ. ẹ jẹ́ ká fojú inú wò ó lérò ọkàn tèmi ó dàbẹ́ ni pé ohun kọ̀ọ̀kan kan ń bẹ láàrin ọba wa àti olúwẹ̀rí. ògbó àtọ ẹ̀wú ẹ̀dán ògbó aláwòrè. ajagunna wò sá. ayé máa ń jẹ́ ń gbèjègbèjọ. ibo ló ti rólúwẹ̀rí. <laughs> etí odò náà mo ti rí olúwa sákìọ́lá. etí odò awo ibo ni wọ́n ti rólúwẹ̀rí. ní pọ̀rọ̀pọ̀rọ̀ odò mo ti fojú kolú ẹ ẹ wo lójú àlá tèmi o olúwẹrí ní ohun ẹ̀gbin tí ọba wa gbé sọ́dọ̀ tòun ká bá gbé. èyí tó túmọ̀ sí wípé ohun ẹ̀gbin táwọn wí etí odò ní bẹ. ẹ̀yin ọmọ kó ayé ọmọ ọlọ́jọ́ ìjọ àbárí. níbí wọlé kán kàkà lè wúrà. òòṣà ọdún lè o òòṣà ọdún lè o ó ṣàdún méjì o mo ti bọ egungun ayé mo ti fáwọn ọ̀yá mi ọ̀fíà mọ̀fíà ní tiwọn mo wá gbọ́ síwájú ìwọ òṣàdún méjì àrínúròde ni ọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí mo fẹ́ kọ́ ọ wá fi yé mi kedere. awo awo oúnjẹ. awo awo oúnjẹ awo awo oúnjẹ mo fẹ́ kó o fọkàn balẹ̀ ẹ ti rán wá ṣẹ̀ a ó sì jẹ́ ju bí ẹ ṣe rán wa lọ láìpẹ́ láì jìnà gbogbo tó ṣẹlẹ̀ nínú yìí a pọ̀ mọ́lẹ̀ sí yóò wá yé yín kedere. Ah! òtúnlẹ̀sì káre káre. òtẹ́ omi alẹ́ fẹ́ omi alẹ́ fẹ́ àjọmọ́ bẹ́ẹ̀ wọ́pọ̀ èmi bù mo tún bù bọ́sẹ̀ o èmi bù bọ́sẹ̀ mo ní gbogbo ara lèmi wẹ̀ o mo ní mo sẹ́kẹ̀bà mo rìn kábà mo fi èkì àkàbà yẹ mi ti jẹ́ dáàdì ohun tó ṣe ń bí òye mi mọ́ bójú bá mọ́ òye lọ́pẹ́lẹ́gẹ́dẹ́ ẹjọ́ jẹ́ mi. awo awo ẹ fọkàn balẹ̀ gbogbo ògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí a ó tọ̀ mọ́lẹ̀ sí yóò sì yé kedere. yóò dáa fún ọ. ẹ dákun ẹ̀yin ọ̀dọ́ọ̀lù ẹ dákun mo fọ òdu àbẹ̀yìn mo fi elédùn àbẹ̀yìn a mọ̀ pé gbogbo àjálù tí ń ṣẹlẹ̀ núùlù ní bí yín nú ṣe é sì rí olúwẹ̀rí tó gbọ́mọ lọ mò ń fi ń dá yín lójú pé tó bá dijọ́ mẹ́rìnlá òní yóò gbé padà. bàbá. ọ̀rọ̀ tẹ sọ yìí ó yẹ tún sọ lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ni ẹran ni mò ń fọwọ́ sọ kìí ṣe egun tó bá di ní ọjọ́ mẹ́rìnlá òní ọmọ tí olúwẹ̀rí gbé lọ yóò gbé padà bọ́ bá di ọjọ́ mẹ́rìnlá tí ó bá gbé padà tó bá di òwúrọ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún èmi ni ẹ̀kọ́ wá pa. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá pa mí tán kẹ́ máa wá pa àwọn olóyè tó kù ní níkọ̀ọ̀kan. àjẹpá àfi àjòyè àwòdì. bàbá. àjẹpá àfi àjòyè àwòdì a lè gbádìí ẹnu. àdìsá akọmọ ètò bá ní làákàyè nù yín ó yẹ kẹ́ ẹ mọ̀ pàtàkì ní làákàyè nù. bẹ́ẹ̀ni wọn pè méjì ó nìkan ni tẹ́ ẹ bá tún nawọ́ sókè wọ́n fi àdá wọ́n fi bẹ́kùn yín dànù fúnra ara yín lẹ sọ. So. ọjọ́ mẹ́rìnlá ò nílẹ̀ pé tó bá di àárọ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àwọn ọ̀dọ́ ìlú yìí á tó ìpele mẹ́wàá irú eléyìí tá a wá yìí à ń bọ̀ wá jà yín lógun à ń bọ̀ wá gba ẹ̀mí pátápátá tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ ṣe. ẹran ni sọ ṣe tó gbé bá yẹ di òwúrọ̀ kùtù ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún èmi ni ẹ kọ́ wa mú bẹ́ẹ̀ bá pa mí tán kẹ́ ẹ máa mọ̀ ohun tó kù ní kọ̀ọ̀kan. mo fi dá yín lójú pé wọ́n bẹ̀rẹ̀ látòrí yín. bẹ́ẹ̀ni ẹ̀hún ẹ̀yin ọ̀dọ́ kẹ́ni ọ̀rọ̀ wo ló sọ yìí ṣé àṣìwọ̀ ló gbé pamọ́ ni. èmi kọ́ mo gbé pamọ́. èmi ò ń ṣàlẹ̀ mọ́ tẹ́mi létí. a jẹ́ pé tèmi bá ń ṣèpàdé pé kó dáa kó yanjú ẹ̀yin má bàjẹ́ o lè má bẹ ní ẹ ẹ ẹ. wọ́n pa gbogbo wa ni. ẹlẹ́sìn tó láti bá a tàn mọ́lẹ̀ sí gbogbo rògbòdìyàn tí ń bẹ nílùú yìí. bẹ́ẹ̀ni. kí gbogbo ẹ ó lè yé wa pérégedé. ẹ ṣe o ewúrẹ́ fi àwòlé aláké alàgbà ṣẹ́rí awa kẹlẹ̀jà oṣó ní ilé mi bọ̀ ọ̀nà yín mọ̀tọ̀ ọ̀nà yín mọ̀tọ̀ yìí tí mo fi dàgbò òun ẹ̀yin ìlú hmm. ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ ká máa fura wa ní gbòdìdí ṣan hmm. kò sí fún tí ń bẹ́nu òròmọdìyẹ táwọn òdì ò mọ̀ bá a bá gbẹ́rù tí ń bẹ létí odò ìlú á dàrú gbogbo aráàlú á máa kú lọ ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá a bá sì wá gbẹ́rù tí ń bẹ létí odò àkùkọ akọlẹ́yìn ọmọ ọkùnrin ìkan là á mú o ah, bílù bá ń dàrú ọkùnrin bá là ń mú ṣètùtù àbí àá ti torí ẹ̀mí kan àá pa gbogbo olórun bí ẹgbẹ́rún kọ́ létí odò òfófó ní pẹ̀lú ilẹ̀ dídà ló ń pọ̀ rẹ̀ alájọbí ní pààyè kan tó bá ń ṣe bíi ẹgbẹ́rún kọ́ létí odò ṣàkàtà pàrà làgbàlagbà sítọ́ bí ó bá ṣomi kó ṣomi bí ó bá sì ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ ẹ gbẹ́rù kó létí odò. ká gbẹ́rù tí ń bẹ létí odò kúrò aboyún ọ̀rọ̀ ni bàbá sọ. ọ̀rọ̀ náà ó jọra wọn. ó jọra wọn. ó jọra wọn. ìfẹ́ kọ́dọ̀ yé ìfẹ́ ṣẹ̀dá ìbá bàbá mi àràgbẹ̀rí àfúbíwá rọ̀bí lẹ̀kẹ̀ ọmọ ti gbẹ́mọ̀kun ọmọ àtàyè sọ̀rọ̀. àṣẹ iná iná fi ń jó àṣẹ òrùn fi ràn gbogbo ohun tá a ṣe lẹ́nìí ó ti dọ̀rọ̀ àṣẹ o. ìlágorí ilẹ̀ gidi mẹ́kùn irun àwọn tẹ̀tẹ̀lẹ̀ gbọ́n àlẹ́ lùmásọ̀ ó yá gbogbo ohun tí ń bẹ ilẹ̀ yìí tẹ̀tẹ̀lẹ̀ gbọ́n àlẹ́ lùmásọ̀. fífi bá jẹ́ bọ́ jọ̀wọ́ gbá bákàlà bá jẹ́ bọ́ jọ̀wọ́ gbá kẹ̀yìn Ah! oníwó eku sẹsẹ bẹ kusu eku sẹsẹ bẹ kusu àfọdí sọmọ sẹyìn àpẹẹrẹ sọmọ ẹlẹgbẹrẹ ẹlà fọlẹrẹ ẹlà jájọ ọ̀rọ̀ wọlú ẹlà fọdí gbàdúgbà wọn lọ balẹ̀ sí ní abẹ́ bí. kábíyèsí kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ti wú kí ló wú wọ́n ti wú ọ́ kí ló wú ó yẹ ẹjókòó ẹjókòó ẹjókòó kí ló wú. àṣebí bàbá lọ lóbi ọdún ìjọ kan ṣoṣo lo títọ́ máa bá. ó jẹ́ ọmọ ọ̀rẹ́ mi rèé. èmi bàbá rẹ̀ àjọṣe kékeré ni àmọ́ bàbá tiẹ̀ ti wá fi ikú ṣàgbà mi. Hmm ọ̀gbọ́n mi àtìgbà tí bàbá tiẹ̀ ò ti símọ́ lèmi ti ń ṣe bàbá fún un jagunjagun ni bó ṣe ń wo kíní yìí o ó ti jagun fún ìlú o jagunjagun tó lágbára gidi ni o ọ̀gbọ́n ó ti wá tó àsìkò tí wọ́n ó jọba ipò yìí sì tún ti yí sílé wọn. Si ká ní bàbá tiẹ̀ ò kú bàbá rẹ̀ ló yẹ ó wà ńbẹ̀ a sì gbọ́dọ̀ torí pé bóyá adìyẹ kú káṣe kínní kádẹ́yìn rẹ̀ nù Ifá wa mú àwọn èèyàn sì fọwọ́ sí i àmọ́ ń tẹ̀mí torí rẹ̀ wá bọ́ ọ ní ìsìn tọ́ ọ bá wo ọmọ ẹ̀ ọmọ pé màjèsín ni o màjèsín lélẹ́yìí o bí ó sì á pẹ́ nípò bàbá rẹ̀ hùn tí ó tún wá ní téèyàn ní tí wọ́n fi pè lọ́ba ọlá gidi owó gidi agbára ńlá téèyàn fi mọ̀ pé tọ́ ọba rèé n tí mo torí rẹ̀ wá bọ́ mo gbọ́ ọyẹ́ ọ̀rẹ́ mi ṣé pé ó fẹ́ lówó ó fẹ́ lọ́lá ní gidi ó fẹ́ lókìkí kárí ayé ní gidi ó sì fẹ́ pẹ́ lórí oyè. bẹ́ẹ̀ ni nǹkan kékeré nù. ó ti ṣeé ṣe iṣẹ́ ifá là á ṣe fún àmọ́ o ẹni láálò o. ẹni ọ̀rọ̀ rẹ ò yé mi tó. abuké òun láálò. abuké ẹran àbí téèyàn. èèyàn abẹ̀mí tá a bá wá rábuké a wà á fún iṣẹ́ ti ṣe. ẹ ǹ gbọ́ ọgbọ́n tí wọ́n wí o. bẹ́ẹ̀ni bàbá. wọ́n ní abuké àbí àfín ńlá lè lò tó o bá fẹ́ pẹ́ lórí oyè kánrin kése tó o bá sì fẹ́ lọ́lá jaburata àbọ̀ ọ̀fẹ́ pẹ́. ṣé tá a bá ti rí abuké tàbí àfín iṣẹ́ ti ṣe. iṣẹ́ ti ṣe jagunjagun ni jagunjagun òun bẹ́ẹ̀ lọ. torí ọlá torí ipò torí owó torí ọrọ̀ ayé ń kánjú ẹ̀dá òdo ọmọdé nítorí lè ṣohun gbogbo ṣùgbọ́n ẹni tí takun bọ́lẹ̀ ó máa retí èso. ọ̀bẹ̀rẹ̀ náà mo rí orí mi gbèmí tí gbọ́ ti jù mí tẹ́jú rìn ìgbọ́ òní dígítí kóníkàtà tẹ́tí ìmáàrún ti ẹ̀ ń bẹ̀. ẹ ẹ bẹ́ẹ̀ bí mo sọ fún ọ ibi là á ṣe àdàgbà ètò náà là á fi lọ sí. ó yá ọ lè wọlé wọlé ìgbàgbẹ́jú bá mi sọ̀rọ̀ mí rè èjì kọ́kọ́ ìwòrì. láwọn oríwọ́jì wọ́ láwọn oríwọ́jì wọ́ wọ́ láwọn oríwọ́jì wọ́ wọ́. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun bẹ́ẹ̀ gbà lọ́wọ́ mi ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun òdúpẹ́ o èyí ayé òdúpẹ́ o ìyá yìí mo dúpẹ́ o ẹ ṣe wo lórí ti lórí ti tata rẹ o adarí kì dídí ẹ̀ láàbọ̀ ẹ ẹ óyá óyá ẹ ṣe èyí àgbà ẹ ṣe èyí ayé óyá óyá óyá olùsọ olùsọ. ẹ̀yin óyá ẹ wọlé ẹ lọ́ọ̀rì ẹ gbé. lówó bá dé lọ́lá bá dé ìrọ̀rùn bá dé ọ̀yà ìwọ gbà ẹ rí i pé ẹ fi lé lórí ni o ẹ má gbẹ́lẹ̀ rárá rárá ẹ ti gbọ́. ẹ má gbọ́lẹ̀ o kẹ́ ẹ fi lé lórí ni o. bàbá wọn ṣe wọn ṣe gbà ẹrù rẹ ẹrù mi tó bá di láàjì òru ọ ṣì ọmọ rí rẹ gbogbo ohun tí ń bẹnu gbáhùn ọ wàá kó jẹ Oh, the gbogbo Eh? ẹ can't ni bẹnu rẹ. ọ ti jẹ èèyàn nù ọ sì gbọ́dọ̀ jẹ èèyàn. n wà máa jẹ kí. ọ jẹ tán ọ là gbogbo ohun tó ń the nínú gbáhùn lówó bá dé lọ́lá bá dé lọ́rọ̀ bá dé ìfọ̀kànbalẹ̀ ńlá ló bá dé sínú ilé rẹ àmọ́ o ìkìlọ̀ pàtàkì rèé o ṣó orí ọ̀kú tí wọ́n ń gbé lọ́hùn tí ilẹ̀ ọgbà lọ́wọ́ wọn tó bá ti gbé dọ́hùn ọjọ́kọjọ́ tàbí ìgbàkúùgbà tí wọ́n bá fi lè wú òkú ọ̀hún jáde torí funfun ọ̀run omi tọ́ lẹ́yìn ẹja rẹ nù. ṣé pé bó ṣe ń gbé lọ́hùn hmm. kò tún gbọ́dọ̀ rí òde ọ̀run mọ́. àwọn ah, odó bá dé kì í ríta mọ́ kò gbọ́dọ̀ ríta o. ẹ borí ẹ̀rọ. ifá tẹ́túbọ̀ mi kọ́ òwò mi rẹ. ara yìí ẹ ṣe kà ó torí pé ìkà kì í gbé ohun àfànàṣe kì í gbẹ̀kẹ̀ mọ́ àṣepamọ́ ni o gbogbo ẹ̀yin apàkúrọ̀ lójúgun ẹ̀sán akẹ́dàdàn délé tẹ̀rọ ti pààtì túláṣì kí wọ́n ráyé ṣe ni o ohun ọwọ́ wọn ò tó ni wọ́n ń fi gàngàn fà ṣẹ́ráyé ọmọdé burú kò tán bójú ẹ̀yìn ó máa ṣe olúwẹ̀rẹ̀ kì í pa nílò. Adédìran Adédìran bàbá mò ń jẹ yín. déèdì rán. mò ń jẹ bàbá. sórí ibi tí a bá ọ̀rọ̀ dé èèyàn lè fi ẹsẹ̀ sódò kó máa wí pé òtútù mú òun o nbí ọgbọ́ wàhálà rẹ dé lórí àjọba àlọ́lá ò lè padà mọ́ o ò gbọ́ mi. bàbá mò ń gbọ́. ò lè padà mọ́ o sórí gbogbo àwọn ẹ̀ṣọ́ tí wọ́n bọ́ ọ ṣiṣẹ́ yìí àṣegbè kan ò sí o bí àná bá jẹ lọ àbọ̀ ń bọ̀ á ọ̀gbọ́n gbogbo àwọn tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí àfi ká wá bá ṣe palẹ̀ wọn mọ́ o ah. Ah, bẹ́ẹ̀ ni. bàbá kí n pa gbogbo wọn. Ah, ó di dandan àwọn kó ọkọ lẹ́ni o àìjẹ́ bẹ́ẹ̀ etí ọba ń lé etí ọba lóko èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni. Ah, ẹ sọ fún mi tẹ́lẹ̀ ah. bó bàbá àwọn èèyàn yìí pọ̀. ṣé wọ́n tó di di ìlú kan mo ní ṣé wọ́n tó di di ìlú kan àbí wọ́n gbọ́ rí pé ogun jà ó di di ìlú ó sì palẹ̀ gbogbo ìlú ọ̀gbọ́n rí ohun tó ń ṣe mìíràn ni pé bàbá ẹ gbogbo ohun tí mò ń ṣe yìí náà mi kúkú mi mọyàn bọ mi mọ bó ṣe ń pààyàn yìí náà lẹ ń kọ́ mi. ọmọ bẹ̀rẹ̀ ń bì kan náà mọ̀ ni dédìran ọmọ bí wọ́n ṣe é pààyàn. báyìí láti á ṣe. òbí ah, tí ẹrù bá kan ilẹ̀ tó kọ òkè oníbi kan àgbé ká ti ń ṣé o ti yẹ kó dé báyìí. ẹ jẹ́ ká ní sùúrù díẹ̀ ẹ ká ní sùúrù. ẹ̀yin ni wọn ní ẹ pẹ̀lẹ́ ẹ má bínú pé mo pẹ́. bínú kẹ a bínú rárá. ẹ ṣeun ẹ ṣeun kó lè dá náà ni. ọ̀yá ọ̀yá ọjọ́ ń lọ ọjọ́ ń lọ. àdéhùn wa rè <laughs> ẹ̀yin o àmọ́ mo ní ìbéèrè kan fún yín o hmm? ṣé ó dá yín lójú wípé kò sẹ́ni tó rí yín pé ẹ̀yin lè ṣiṣẹ́ wọn. a gbọ́dọ̀ àárín pa ìjà lórí omi kò sẹ́ni tó rí wa. ẹnì kankan ò rí wa. Ah, eh, ọkàn mi ti balẹ̀ báyìí kí ló tún kù. ẹ mọ̀ lọ a tún mọ̀ rí la. tipátì túláṣì kí wọ́n ráyé ṣe nìyàn ohun ọwọ́ wọn ò tó ni wọ́n ń fi gàngàn fà ṣẹ́ráyé ọmọdé burú kò tán bójú ẹ̀yìn ó mà ṣe olúwẹ̀rẹ̀ kì í pa ah, ah, ah, ní lójú olórí kábíyèsí olórí aṣọ òòlò ọ̀tà ò àgbà ò ẹ̀rì ò. ẹ bá ń kórè yèyé o. ẹ kórè yèyé Ọ̀ṣun. ẹ kórè yèyé o. ẹ kórè yèyé Ọ̀ṣun. ọlọ́mọ nìyá o. ọlọ́mọ nìyá wa. ọlọ́mọ nìyá o. ọlọ́mọ ni àwa. ẹ ye yèyé o. ẹ ye yèyé ọ̀ṣun. ọlọ́mọ nìyá o. ọlọ́mọ nìyá wa. ẹ kórè ye o. ẹ kórè ye ọ̀ṣun. ọ̀ṣunbùnkẹ́ sí ojú rẹ̀. oyè yóò tó bọ̀ ẹ jẹ́ ká dínkù ewu àjò. kájọjọ. àjò yẹrẹ. àjò. àjò yẹrẹ. ẹ̀rẹ̀kú àbọ̀. àjò yẹrẹ. àjò yẹrẹ. àjò yẹrẹ. ẹ ṣeun kò ní bàjẹ́ fún yín. àṣẹ. àtẹ̀yìn àtàwọn òbí yín àti gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá kò sí kankan tó lùwẹ̀rí ògbè lọ́nà. àṣẹ ṣe ti wá rí báyìí. kò sí bí wọn ò ṣe ní mọ dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín fún àdúró ti gbogbo yín ẹ ṣe bá fẹ̀sọ́nà mi náà ni mo tún padà fojú rí i mo dẹ̀ gbà ládùúrà wípé nínú ìlú yìí o ìgbéyàwó wa yóò dùn yóò lárinrin ẹ wá wá wá wá àṣàkẹ́ àṣàkẹ́ olórin wá ilé ètò tiẹ̀ ṣe ìwú mi lórí láàárín pé yaya mi dé ó gbogbo ilé ìjọ bóò ní ìgbéyàwó wa ó ti wá rí kọ́gbọ́n kan sí. ẹyin òun tá à ń sọ náà rèé bá a bá wa pariwo ká kó bọn ká kó àdá igi tá a kó lọ́jọ́ sí tá a lọ báwọn àgbààgbà tí wọ́n sọ pé làgbà náà lù yìí bó o lọ̀rọ̀ ó ṣe lójú o gbogbo ń tá a rò wípé kò ṣeé ṣe ẹ wo kó tó tọ́jọ́ mẹ́rìnlá o ní gbogbo ẹ̀ ti lójú o bí wọ́n ti fọwọ́ lẹ́rọ̀ rèé tí gbogbo wọn fi kú tán lẹ́yọ kọ̀ọ̀kan kálá ò gbìyànjú agbára wa kí wá ṣe pé mi nìkan àwọn ọ̀dọ́ tó wà nínú ìlú yìí tí wọ́n gbọ́ sí gbogbo wọn náà ni wọ́n dìde títí kan ẹ̀yin fúnra ara yín ìbàjẹ́ ò wà dé bá yín. àṣẹ. gbogbo ń tà ń sọ náà ni pé wọ́n ń rúbọ wọ́n ń tàjẹ̀ èèyàn sílẹ̀ à ń ṣoògùn à ń gbẹ́bọ káàkiri orí àpáta à ń tàjẹ̀ èèyàn sílẹ̀ òun la ní pé a ò fẹ́ mọ́. bẹ́ẹ̀ ni. orí eléyìí tàdé ìwà rèé kékeré lélẹ̀ àti dúpẹ́ páyà mi ti padà. <laughs> àti gbogbo ọ̀nà míì tí wọ́n rò pa àwọn ń ṣe láti fi jẹ́ kí ìlú dáa kí wọ́n mọ̀ ṣe mọ́ ǹjẹ́ jẹ́ mọ̀ kojú ti là ní àwọn ibì kan láwọn ìletò kan ojú wọn mọ̀ ti là ju tiwa lọ bá a mà ṣe ń ṣe ń bí ìkan náà ṣe ń ṣe lọ́hùn-ún èèyàn bíi tiwa náà ni wọ́n àmọ́ àwọn tí ń ní ọ̀làjú díẹ̀díẹ̀ tó yàtọ̀ sí tọ̀dọ̀ tiwa ṣé káwáyì máa tàjẹ̀ èèyàn sílẹ̀ ká sọ wípé a fi ń rúbọ ló dáa ìdí nìyí táwa fi dúró lórí ẹ̀ tá a fi jà a sì ti sọ wípé ẹnikẹ́ni tó bá wù tí ò bá jáwọ́ ẹ wo bá ti ń ranjú lọ́ọ̀kan wọn mọ̀ ṣe bẹ́ẹ̀ ni wípé bóyá àwọn ọ̀gbọ́n tá à ń wí àwọn akídanidání dìdìrín ara ẹ wo ìkankan nínú yín tó bá lóun ò ní jáwọ́ nínú fífi èèyàn rúbọ nínú ìlú yìí a jọ fi ojú ara wa a jọ fi rí nǹkan ni. bẹ́ẹ̀ni. tó rí àwọn akídanidani wọn ò mọ̀ ṣe bíi pọ́n ọ̀gbọ́ gbogbo yìí là á pa pátápátá. bẹ́ẹ̀ni. ó tó di pé ẹ fi wá rúbọ tán a fi yún rúbọ tán. bẹ́ẹ̀ni. ẹ wo ẹ jẹ́ àjọyọ̀. ká lọ́jọ́. ẹ jẹ́ mo fẹ́ wò bí ẹnu ń sà. ká lọ́jọ́ tó rẹ̀ yẹ ẹ̀kú tó bọ̀ ó bẹ̀. ẹ̀jẹ̀ jọyọ̀. aráyé ẹ má ṣe kà ó torí pé ìkà kì í gbé ni ohun àfànàṣe kì í gbé kẹmọ́ àṣepamọ́ ni o gbogbo ẹ̀yin apàkùrọ̀ lọ́ọ́ jùgùn ẹ̀sán akédandan torí ọlá tó. ẹni tí takùn bọ́lẹ̀ ó máa retí èso èso tí kálukú bá ti gbìn òun la ká dandan torí pé ẹ̀san kì í gbé òun padà bọ̀ sórí olúbi. aráyé ẹ má ṣe kà ó torí pé ìkà kì í gbé ni ohun àfàná ṣe kì í gbé kẹmọ àṣepamọ́ ni o. ilé tẹ̀rọ ti pààtì túláàsì kí wọ́n ráyé ṣe ni ohun ọwọ́ wọn ò tó ni wọ́n ń fi gàngàn fà ṣẹ́ráyé ọmọdé burú kò tán bójú ẹ̀yìn ó máa ṣe olúwẹ̀rẹ̀ kì í pa ní lóòjọ́ ni o àṣegbé kọ́ ẹ̀ ń gbígi orólè nítorí àtìlà ó lẹ́sàn-án aráyé ẹ má ṣe kà ó torí pé ìkà kì í gbọ́.